nídọ̀lọ́pọ̀ omi nínú àpáta òun fún mi ní ìṣẹ́gun gbogbo ipá agbára lọ́wọ́ rẹ̀ ló máa wà nobody wey be like you nobody can be like you. Your name is wonderful, your name is Yahweh, Jehovah Nissi, Jehovah Aduna. nobody wey be like you, nobody can be like you. Oya kọrin kọrin kọrin kọrin, oya lulu lulu lulu lulu, oya mujo mujo mujo mujo, káfíńsàn díẹ̀ kúrè bàbá. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala. fm ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlọ̀ ṣe bòmílà kódà ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh fm. ìwọ náà káàbọ̀. mo ní máa rọṣẹ̀ fún ọ ni. ah wo. ẹ sọ pé ọpẹ o. irọ́ mi pẹ́. wá àṣẹ apẹ. eré tí mo kò lọ náà ló ti pẹ́. ẹ sọ pé ọpẹ. ó pé o kó nǹkan kan jẹ mọ́júmọ́ pé. mo ń kó kinní kan mo fi mo ṣe ń fi ra imú bẹ́ẹ̀ mo fi ń ra gimú mo fi ń ra ojú mo ní ha mo ní tí n bá ní ju gbogbo ẹlẹ́fù báyọ̀ láàárọ̀ yìí. Ah. Eh, mhm. bùkátà ọlọ́run ni bùkátà ọlọ́run ni kankan. Ah, yóò dà fọ jẹ́ kí n dìde à ń gbọ́ tí a dé òun wulẹ̀ jókòó wulẹ̀ jókòó ẹ̀ gbà mo ti dé o mo dé náà nù jókòó ẹ̀ o ti dé eh, bọ́ bá ṣe gbà ni sẹlẹ́nsẹ́. o lè bá sọ̀rọ̀ tì tó mọ̀ pé n mo fún ọ ń jẹ́ eh, tọ́ bá báyọ̀ sọ̀rọ̀ awí mọ̀ yẹun ni. ẹyìn ah, eh. abalade kàárọ̀. Hmm, àwọn akójúmọ́ ẹyìn ọ̀rọ̀ tá a bá bá. ọ̀rọ̀ kó tó kété bá bá ilẹ̀ sọ. ilẹ̀ gbọ́ mo ní kó bẹ̀rẹ̀ àkórí àwọn tòní. nísìn. báyìí báyìí. nísìn nísìn. bá a ṣe ń sọ̀rọ̀ yìí. ìwé ìwọ̀n á pé. ẹ. ìwé ìwọ̀n pé. ta ni ọ̀fà kìíní ìsàlẹ̀ ẹnu rẹ̀ wọ̀n ọ̀fà àwọn kan báyìí ni wo kò sáré wa já ìròyìn sẹ́lẹ́nsẹ́ ni ntẹ́mi sọ fún pé ah! òjò lóró náà òjò lóró tọ̀ múlẹ̀ mo ní àkórí tòní ntẹ́mi wí fún ọ nù. yìí o sì ti bá mi Eh, kí wọ́n mọ̀ ní ta fún ọ òṣìṣẹ́ mọ́ jẹ́ kí mi ò jẹ́ kí n jẹ́ n bẹ̀rẹ̀ rẹ̀ eh, ìṣe wọ́n mọ̀ wọ́n sọ gbogbo tí wọ́n kó fún òṣìṣẹ́ ẹ má fi ṣe o ẹ má fi ṣe o ẹ má bá yẹn ẹ má dán wo ẹ má yẹ̀ wò o pé wọ́n lo òdua ní ọ̀tọ̀kàntọ̀kàn ẹ má pẹ́ yẹ̀ wò o eh, torí kèégbó. èmi ń bẹ lọ táwa ni mi o táwa ni mi o. táwa kálí tó àlà láì. ẹ káàbọ̀ sórí hmm. ajá àbálẹ̀ tó rọ̀ òní. ọ̀dà àbáwọn ẹja lọ sínú àwọn ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n fún wa láàárọ̀ tòní mm-hmm. èyí tí èyí sábà wá ọwá láàárọ̀ yìí the nation ọ̀darapọ̀ ooru mọ́ wọn àrí eh, the nation Nigerian Tribune the Punch àti mm-hmm. Vanguard mm-hmm. kí ni tí wọ́n kọ sójú àwọn ìwé láàárọ̀ tí ò ní. èmi ti ẹ̀rí nǹkan kan tí wọ́n yà mọ́tajú kan níta gbangba Vanguard bólówó bá tẹ́ làkórí sinimá yìí. ọ̀yà aláṣẹ sani ah, orin bàbá Yusufu Ọlátúnjí. olówó bá tẹ̀. ọ̀yà aláṣẹ sani. èmi wà á mọ̀ o <laughs> ẹ̀yin àná gómìnà ìpínlẹ̀ Imo tí wọ́n fẹ́ fi ṣe gómìnà ọkọ̀ ọmọ wọn tí wọ́n fẹ́ fi ṣe gómìnà ó ní ọ́ bó aṣọ sílẹ̀ lọ́rùn rẹ̀ yìí asán àwọ̀tẹ́lẹ̀ nínú ọkọ̀ ni wá ń wò yóróyóró bíi màálù tọrọ bẹ́ẹ̀. wọ́n ní òfin ọ̀daràn kankan mọ́ àwọn agbófinró gan ọ̀daràn mọ́. Ah. Eh, ọlọmọdé èèyàn bọ́ sọ́wọ́ wọn. Ah, ọlọmọdé èèyàn ah. kò sẹ́ni tí wọn ò lè fa àbùkù kan. òun tó wọn jẹ ntú kan yìí ni ah. ẹ wá lè dọ̀rẹ́ lẹ́yìn rẹ o. lẹ́yìn ẹ iṣẹ́ wọn ni wọ́n ń ṣe o. ah brother ah you no tell us say you be bayo now. <laughs> wọ́n ti kọ́kọ́ wọ́ yẹn lẹ̀. <laughs> ọlọ́run kò sàánú ẹni ọ̀hún náà ni ń wò yóríyórí nínú ọkọ̀ Mm. àwọn ọlọ́pàá ńgbà àwọn ọmọ oníṣọ́ọ̀ṣì ń lọ òkúrúsà tí. ó ṣe wá di pé ààbò aṣọ tí ó kù sí gílẹ́ẹ̀tì lọ́rùn. ẹ kéèyàn mọ fi injọ ara rẹ ni. kọ́ńtọ̀ ń bá fi rẹ̀ sí rẹ̀ níṣe wọ́n tún gbókun ṣòkòtò ń di wọn. bẹ́ẹ̀ni gbogbo tó mm. lè tó lè fi kọ́ra rẹ̀ ńlá. <laughs> aago nkankan. wọ́n gbà <laughs> Ah. àwòrán mi ìtẹ́mi náà wo níta gbangba ti ìwé ìròyìn Nigerian Tribune mórí tí wọ́n gbé ìbọn làṣàṣà kábùlà lọ́wọ́ tó pọ̀ kò fẹ́ ló ń kà wọ́n ní wọ́n ń ṣe ọdún Katungo ni ní mm. Gombe mm. àwọn ọdẹ ní mm, wọ́n á lọ rèé kí àwọn kábíyèsí orí adé wọn tìbọn tìbọn ni ni wọ́n gbé lọ sàlà sagila sagila inú ìwé ìròyìn Nigerian Tribune ṣe wá rí ìròyìn kan la rí ní àhẹ́ níbi tí wọ́n ya àwòrán ààrẹ wa Muhammadu Buhari àti Major General Magashi sínú ìwé ìròyìn hmm. wọ́n ní wọ́n sọ pé àwọn òpìtú àwọn kànáńkòrí tó wà nínú igbó yìí o hmm. wọ́n níjọba àpapọ̀ ti ṣe tán láti kó àwọn bàálù ogun lọ́ọ̀rẹ́ káwọn mọ́nú ibi tí wọ́n wà hmm. ẹ tó fi ń lọ ni <laughs> ẹ lọ káwọn ẹgbẹ́ ọ̀sán ọ̀jàre. <laughs> oh my god oh my god ẹyin iléeṣẹ́ ààrẹ ti sọ pé ìkàn ń sọmọ olókùú bẹ́ẹ̀ ni o a ò ní sí pẹ̀lú òkú màmá hmm. àbí bàbá ẹ̀ hmm. léyìí tí ó ku oṣù mẹ́tàdínlógún péré kí Buhari ó kó jọba oòrùn tí ń bẹ ń tẹ̀ oòrùn tí ń bẹ lókè ìtaṣọ ètò ààbò Nàìjíríà hmm. gbẹ presidency ní seventeen months oṣù mẹ́tàdínlógún tó kù yìí ó tó láti fòpin sí àìsí ààbò ní Nàìjíríà lábẹ́ kí Buhari ó tó kú ò lọ́fíìsì sí ni ìròyìn yẹn pé emẹ́ ìta gbangba Vanguard ni wọ́n kọ sí. ọ̀dà bílẹ̀ bá rán pàápàá tílẹ̀ bá ń lọ́ọ̀yì wọ́n ní nílẹ̀ káàrọ̀ àjèrè wọ́n ti gbé kinní kan bóde ọgbọ́n àti nọ́dání ní ìlànà ti mobile app téèyàn ọmọ tẹ̀ lórí ẹ̀rọ alágbèéká rẹ̀ bàbá Kíntóyè lẹ́ni tó jẹ́ olórí fún ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ jáde wípé ìgbàkúgbà tí ilẹ̀ bá rọ wọ́n ti gbé kínní ìbòde o fún ẹnikẹ́ni tí wọ́n bá jí gbé wípé wọ́n mọ ibi tán bá wà àtẹni tó jí gbé àṣírí wọn yóò bo wọn lẹ̀ báyìí ni hmm. tó hmm. ìròyìn ló ń sọ pé yóò ṣe ṣe o àmín yóò ṣe é ṣe. àmín ìjọba àpapọ̀ nàìjíríà tún ti ń dètè o <laughs> láti lọ rèé yá owó kan àbàtẹ ìdẹ́gbẹ̀ngbẹ̀rin mọ́sẹ́lẹ̀kẹ̀ owó sì ni twelve trillion naira tírílíọ̀nù méjìlá náírà ní tuntun ní yíyá ńgbà àbá fi sí owó tí nàìjíríà jẹ ní ọdún tí ń bọ̀ twenty yóò ti wọ fifty trillion naira Trillion lọ́nà àádọ́ta naira only. ọlọ́run tó lẹ́rù ló lóṣù ká mm, náà ní ògbé àwọn ìròyìn kan tí òfin bẹ́ẹ̀ dùn mọ́ èèyàn nù kọ́ lọ́lọ́nà fún bí ògùn bà lórí mm. ọmọ yahoo mm. ọmọkùnrin kan tí ń ṣe yahoo yahoo nígbà tó mú ọ̀rẹ́bìnrin rẹ̀ tó pa á tó sì fi ṣe ètùtù ọ̀la nípínlẹ̀ Edo lọ bá fèrè gé e hmm. o wọ́n ń ṣe carnival ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní a sọ pé ṣe ni a tàbọn mẹ́nìkan bó ṣe lulẹ̀ gbé carnival bá ká hmm. lójú gbogbo wọn. Hmm. ìyẹn deep ambassador Ukeme ó ti sọ ọ̀rọ̀ kan ó ní Ọbásanjọ́ kọ ẹ̀písítélì kan sí Ṣàgàrí léyìí tó fi ń sin gbẹ́rẹ́ ìpàkọ́ nípa pé ó ṣeé ṣe kí wọ́n fìbọn jájọba gbá o kó tó di pé wọ́n ó tiẹ̀ búra fún bí ààrẹ nílẹ̀ yìí lọ́dún náà lọ́hùn hmm. ìròyìn yẹn ń pé ah ìtànṣá ojú ìwé àkọ́kọ́ Vanguard òun náà ni wọ́n kọ́ sí o. àrọ́bánu bàbá ìtànsí ni ọ̀dà ẹ tún gba eléyìí láti ìpínlẹ̀ Ògùn ni o gómìnà Dàpọ̀ Abíọ́dún ti sọ pé kò ní pẹ́ kò ní jìnnà táwọn náà mọ̀ sára rìn dín gẹ́gẹ́ bí ìpínlẹ̀ táwọn náà ń ti okòwò epo táwọn ń pọ́n jáde fáwọn èèyàn tí ó sì mọ di títà ìpínlẹ̀ Ògùn ẹlẹ́mbẹ̀ngò. Hmm, àròwá àwọn ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ ti COVID-19 ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ní gbogbo ìpínlẹ̀ tí ń bẹ Nàìjíríà àwọn náà ni wọ́n ń ṣàyẹ̀wò àti ìtọpinpin àwọn èèyàn tó ṣeé ṣe kó ti fara gbé jombo COVID-19 hmm. lára àwọn arìnrìn-àjò bíi ó kù díẹ̀ ó kù mẹ́yìnlá kí wọ́n pé ẹgbẹ̀rún méjì ara wọn kẹ̀dẹ̀rẹ́ wọn ti kẹ́fìn kínní nínú àwọn tí wọ́n tọpinpin wọn ìta gbangba Vanguard ni wọ́n kọ sí mo tún rí níta gbangba Punch bákan náà. nínú ìròyìn míì ò ní eléyìí o tí wọ́n ń ṣe àlàyé wípé ìjàmbá ọkọ̀ kan mọ̀mọ́ ṣẹlẹ̀ lọ́jọ́ kejì kérésìmesì Boxing Day níbi tí èèyàn mọ́kànlá ti jóná gúrúgúrú àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ ojú ọ̀nà àwọn road safety àwọn ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ o bákan náà àtúngbọ̀ báyìí pé jàǹbá míì tún wáyé èyí ti ṣe ọlọ́run mọ̀ kórè àǹbílì wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ṣe ṣe nígbà tí ọkọ̀ tó mórí lẹ́nu ọ̀gbun kanáà ní ìpínlẹ̀ èkó bákan náà ìròyìn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní gbogbo ẹlẹ́nu màrímà sọ tí wọ́n ń sọ pé àwọn owó tẹ́ gbà lọ́dọ̀ àwọn agbéwiri tó gbé owó nàìjíríà níbo lẹ́ ń dà á sí náà wọ́n ní bẹ́ẹ̀ bá mọ̀ for the records ẹni tí í ṣe alákòóso fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà abubakar malami ó ti sọ̀rọ̀ ó ní gbogbo àwọn owó tí wọ́n gbà padà lọ́wọ́ àwọn olójú tókè-tókè hàn ìjọba àpapọ̀ ń lò láti gbọ́ bùkátà àwọn iṣẹ́ àkànṣe kànjàkànjà capital project lára rẹ̀ ìní school feeding o ẹ̀ mọ̀ ọkọ̀ O tààfin fún àwọn èèyàn ló ń jẹun lára rẹ̀ òun náà sì tún ní ojú òpópónà èkó wá sí ìlú ìbàdàn Kano sí Àbújá àtàwọn nǹkan kan kan kan báwọn bẹ́yìn ọ̀bámọ̀ ẹ lọ kọ́ pamọ́. ok now hmm. ká tó lọ sí ojú ọjà lọ́hùn-ún Ọbaṣẹ́kì ó ti sọ láti ìpínlẹ̀ Edo pé àwọn tí wọ́n yàn sí ipò òṣèlú lórílẹ̀‐èdè yìí kí wọ́n ṣọ́ ara wọn o kí wọ́n má fi àwọn mọ̀lẹ́bí wọn sílùú èbó wá máa gbé owó Nàìjíríà ní ẹ bá ti jàjà yàn wọ́n sípò Nàìjíríà o ojú ìwé ìkejì ìkehùn tiẹ̀ ń ah. bo ló bá kàn ọ́ ọlọ́run ṣe wọn kúkú tí èèyàn mi. Eh, wọ́n padà yàn náà ni eh, wọ́n sì ti kìlọ̀ wọ́n ti kìlọ̀ fún wa lẹ̀ wọ́n ti kìlọ̀ fún wa sílẹ̀ náà nù àbí <laughs> gbogbo ipò ìsọnù láyé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n bá yàn sí ipò ah. ipò òṣèlú tí ń ṣe jàgínní yòdò Ah. àbùkù ti gọlẹ́kù lélẹ̀. ẹ sà ẹ̀yin olóṣèlú ń tí abọ́ládé ń sọ ni pé ǹjọ́ wọn bá ti yàn sípò kan tí wọ́n ń kí yín congratulations lẹ́yìn náà rẹ́rìn. àbùkù ti lúgọ̀ọ́sẹ̀ kù lé oh. yín. ó yẹ kí ọmọ bá yín kẹ́dùn ní bí wọ́n bá ti yàn yàn pò. Ah, àfihàn tí ọba ní ṣe tí ó bó kọ bàbá rẹ̀ nílùú. àtẹni tó bá tún ní hidden agenda. ó tún tán ẹ̀jẹ̀ àlọ́sẹ̀ká polówó ọjà. àjà crossed over twenty twenty one ọjọ́ méjì tó parí ọdún òru àyànmọ́ni láti yí ohun gbogbo padà sọ́tò nítorí ayé rẹ̀ thirty stroke thirty one thirty one stroke one ẹsẹ̀ gèrègèrè ní Christian Assembly Bible Church Apostle Joseph Ayọ̀ Babalọlá way Lamadesina Estate ọlọ́nṣogọ́nà kan ní Ìbàdàn níbi tí òbítíbitì ọ̀rọ̀ yóò ti péjọpọ̀ gbàdúrà òru ọjọ́ kan la yí ìpín Jacob padà òru ọjọ́ kan náà la yí ìpín Abrahamu padà nípa òun Olúwa máa bọ̀ lábí àṣẹ wòlíì ayé rẹ̀ ò ní rí bákan náà mọ́ ìṣ ṣọ́ọ̀hù láṣẹ ní ọgbọ̀njọ́ mọ́júmọ́ ọjọ́ kọkànlélọ́gbọ̀n bẹ́ẹ̀ náà ni ní alẹ́ ọjọ́ kọkànlélọ́gbọ̀n bí òwúrọ̀ ọjọ́ kìíní oṣù kìíní ọdún twenty twenty two níbi tí olúwa yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ prophet dr ezekiel olúfẹ́mi adépọ̀jù assembly pastor pastor engineer clement adánláwọ̀ ò gbọ́dọ̀ gbẹ́yìn jésù yóò yí ìpín rẹ̀ padà cross over twenty twenty one làmí ẹ̀ bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tó kọjá lẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank O lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. ìyanu tí yóò ṣẹlẹ̀ Ọlọ́run ti gbé ìtura bàdé kalẹ̀ twenty twenty two power net explosion tá a pe àkọlé rẹ̀ ní ìyanu àrídájú amazing proof mark oríkejì ẹsẹ̀ kejìlá ètò ọlọ́dọọdún ní ní gbogbo ọjọ́ kìíní oṣù kìíní níbi tí olúwa ti máa lo àwọn ìrànjẹ́ rẹ̀ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan reverend doctor timothy oyewole oyekule olùgbàlejò prophet julius ayọ̀túndé prophet joseph akilolu akíade àti àwọn olórin ẹ̀mí tí wọ́n máa fi orin fa owó lọ́rùn sọ̀kalẹ̀ àwọn bíi evangelist kẹ́mi riobo evangelist káyọ̀dé ìṣòro ayé mi kó sì là ń kọ àyà àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí tó máa wáyé ní dayland events and conference center barras bus stop ẹlẹ́yẹlé sango road ìbàdàn ọjọ́ thursday aago mẹ́fà ìrọ̀lẹ́ tí aago mẹ́fà àárọ̀ ni ètò yìí máa wáyé wá kájọ képe papọ̀. wá dá mi lóhùn ayọ̀ káyé lè mọ̀ pé mo ní iyọ̀. you like to be treated like kings and queens? Then you should visit Supreme Continental Hotel and experience the best of hospitality service here in Elora or your state. Supreme Continental Hotel offers classic, deluxe, diplomatic, ambassadorial suites, executive suites, and presidential suites while you relish superb cuisine from our world class chef. A standard swimming pool, fitness center, lounge, open bar, and VIP bar create an ambience of perfect relaxation, complemented by 24 hours spa supply and security guarantee. Supreme Continental Hotels and Resorts is located at Supreme Continental Way, Akibio Layout, Gateway Community, or your Ibadan Expressway, Ilora, or your state. For booking reservations and inquiry, call 0803 207 3348 or email us reservations at gmail.com. Visit our website www.supremecontinentalhotel.com. Supreme Continental Hotels and Suites. Exceptional luxury treatment. government. Hey, you must always this for the next level. Orí ọ̀fẹ́ láti kọjá lọ sí ìpele tó kàn lọ́dún tuntun twenty twenty two. Ẹ̀tún yáyà máa bọ̀ ní crossover night níjọ́ ọlọ́run feast of praise bible church mọ́kànlá Ìbàdàn níbi tíṣà mi àti iṣẹ́ ìyanu ti ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni o ti yá gbogbo ènìyàn tó nílò orí ọ̀fẹ́ láti kọjá lọ sí ìpele tó kátó wọnú ọdún tuntun. grace for the next level. ẹtúyẹyẹ máa bọ̀ ní over tó máa wáyé. ìjọ ọlọ́run feast of christ bible church. owó nọmba fourteen tọ́lọ́fíà street mọ́kànlá ìbàdàn. wednesday december twenty nine láti máa bẹ̀rẹ̀. títí wọ friday december thirty one ọdún yìí. aago méjìlá òru wednesday and thursday. aago mẹ́sàlẹ̀ láti bẹ̀rẹ̀ friday. wòlíì daniel ọ̀làdìmẹ́jì ń bọ̀. yẹtùlẹ̀ àrẹ àti praise adéyanjú olórin ẹ̀mí máa wà ń bẹ́ẹ̀. bàbá àti màmá Pọfẹ́tà pásítọ̀ Mrs. Ayọ̀nidé Oyewumi JB. Olùgbàlejò. Takurari àlàyé àgbẹ̀ zero eight zero three three seven six six nine four zero. Jesus is real. Heaven is real. gbọ́. wà á ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release dr yinka ayefẹlẹ mọ ẹ lọtẹ yìí galaga jù àlùjọ inú ẹ apata kuti. manifestation làkọlé ẹ ó tún gbọ́nà ara yọ ayefẹlẹ ó tún yà láwùdà. Owó odi ni ènìyàn jáde nínú àgọ́, àwa máa ń bí ẹlẹ́dùn máa rí. Àkàkà tún ni manifestation lọ́túbà. Ó kọ́ni kọ́ni kọ́ni kọ́ni mi manifestation akokolukọ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yóò bá àwọn ilẹ̀kẹ̀ ìdè àti gbẹngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ latest record ayéfẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ kó tó jáde àti wá gbé e jáde báyìí tọ́ ìtọ̀ ìyọ́bẹ̀ from the studio of Aloy Production International latest release ayéfẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now ìbáàdì láti ṣe ìbáàdì láti ṣe wàrà ọ̀nà gbéra ìjàmbá òbí lábẹ́ ọmọ tó ní kú fún ẹ. Ọlọ́run olúborí òkú iṣẹ́. Gbogbo ènìyàn ẹ tú yáyá máa bọ̀ lórí òkè àfílà àmúlòkọ Ìbàdàn kájọ gbàdúrà òpin ọdún kátẹ́wọ́ gbàre gbogbo ènìyàn ó yẹ máa bọ̀ kájọ gbàdúrà òpin ọdún kátó fi ọdún tuntun lé olúwa lọ́wọ́ ní rock of salvation apostolic church orí òkè àfilà àmúlòkọ ìbàdàn apostle israel àti màmá wòlíì prophetess mary olúborí ti dé. ìpàdé àdúrà tọ̀sán tòru máa bẹ̀rẹ̀ láti monday december twenty seven títí wọ friday december thirty one thousand cross over wọnú ọdún tuntun. bàbá ṣe gbàdúrà láàmà gba ẹ̀bùn ọdún odidi adìyẹ kọ̀ọ̀kan àtọwọ́ta ẹbí rẹ dùn yùgbàyùgbà. báyìí kéde adégbòdù ni ó kọrin fún alalẹ crossover. ẹ pè zero eight zero three four zero three seven two nine seven àbí zero eight zero two three three eight one four one seven. jésù retí rẹ o. jájọ pàdé lórí òkè àfilà makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fọ aṣọ sẹ́ǹsì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìrídì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́ kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa ṣàn yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight o sì lè kàn sí topsources.ng. ọlọ́run ń pè ó ọkùnrin ni ọ́ obìnrin ni ọ́ lórí àdìyí sọ pé. máa bọ̀ ó gbèlè o bàbá tí ẹ̀mí máa horu yè lára wọn prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ ọ̀sìn estate lẹ́yìn ògbèrè police station target bus stop ńbàdàn ni ọlọ́run bá sọ̀rọ̀ láti gbé àkànṣe ìpàdé àárọ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ kalẹ̀ pẹ̀lú àkòrí olúwa gbọ́tẹ̀mí agogo méje sí mẹ́jọ àbọ̀ ọlọ́run tó gbọ́ ti yánà tó gbọ́ ti jábẹ́sì ó ti ń ṣe bẹ̀bẹ̀ ńbẹ bákan náà ìṣòro alalẹ́ friday alẹ́ àwọn aṣẹ́gun ìpàdé ńlá alágbára méjèèjì yìí àwọn tó lọ ti ń jó jàgé ní yòdò ti àárọ̀ tọ́sẹ̀ àti alẹ́ friday ọ̀sẹ̀ tá a wà yìí yóò tó lágbára o prophet prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated èlíjà àsìkò tiwa tó gbà láti ṣe ayé lóore kí ìpè ìkẹyìn tó dún àyè kánsẹ́lì yọ wà lẹ́yìn àwọn àpàdé láwọn yìí o ẹ máa bọ̀ láàárọ̀ kùtù high thursday ọ̀sẹ̀ yìí àtàlẹ́ friday ní the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ lẹ́yìn ògbèrè police station target bus stop mbàdàn telephone zero zero three three four four eight three five four prophet mb adeyi lónìí kó wá gbá ìyanu rẹ mú síkú jésù lolúwa. bọ́dún kérésì ṣe ń súnmọ́ mọ́lé tọ́dún tuntun náà sì ń kẹlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n. ó mà yẹ kó o ní nǹkan rere àrítọ́ka sí fi wọnú ọdún tuntun tí ń bọ̀. ìdí gan sì rèé tí design bricks homes and property fi ṣàgbékalẹ̀ àǹfààní bàǹtàbàǹtà láti donílé lórí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. operation jms lèyí ìyẹn túmọ̀ sí pé jí má sùn bọ́dún yìí ṣe ń lọ sópin break the yoke before you break the year. ẹ wá jẹ́ àǹfààní tó rọ̀ṣọ̀mù bíi forty percent discount lórí ilẹ̀ tẹ́ bára láwọn estate design bricks tó wà ní ìbàdàn ṣàgámù ìjẹ̀bú abẹ́òkúta òṣogbo èkó àti àti Àbújá kẹ̀sì tún gba àwọn ẹ̀bùn gbàǹkọ́gbòsà bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwaves blender pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má sì gbàgbé pé àǹfààní free foundation five bags of cement fifty blocks àti tipa ayọ̀rìn kan tó fi mọ́ free documentation sí wa lórí gbogbo lẹ́tẹ̀ bára ní design bricks ẹ sì kú ojúlọ́nà fún estate wa tuntun tá a kó jáde bí ọmọ tuntun lákìyẹlé along Ọ̀yọ́ express road. láti jàǹfààní design bricks operation jms lásìkò ọdún yìí pé zero nine zero three nine three seven five one one zero àjọsọ àtàdéhùn bẹ́ẹ̀ o. ọlọ́run ọláyẹmí ọmọ ìlàjúmọ̀rẹ́ ó tún bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu. Come and witness it again. Jesus Christ, a miracle working God, is ready to do signs and wonders once again, particularly for you in the new year 2022. As Elijah of our time, Apostle Olayemi Omeletumare, restores Ibadan City with a three day great Holy Ghost revival and miracle titled Jesus Christ of Nazareth. We are God of our Father, Apostle Olayemi Omeletumare, shall wipe away all your tears and give you a new good testimony in the new year 2022. Date Tuesday 18th the 28th of January 2022. Venue UMC Molete Primary School Compound, Molete Ibadan from 5 p.m. till 8 p.m. daily. God is ready to visit your life with salvation, healing, deliverance, signs and wonders, miracles, and undeviable lifting. Why ministering Apostle Olayemi Omiledumari Adedipibo. Come and witness the raw power of God in a great prophetic dimension. For more information, please call 090 In these three days, great Holy Ghost revival and miracle. It is your turn to share testimony. Jesus awaits you all. ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní òtún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kò má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty 2022. Oh, yes, the holy pilgrimage to Kingdom of Jordan will expose you to seven days of spiritual fulfillment, seven days of word ministration, seven days of prophetic impartation. Odo Jordan ìta ti bomi fu Jésù. Àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì. Bí bàbá ṣe bí ọba bá ṣe ń ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pelu ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o. Ẹ tètè lọ fún kọ́lẹ̀ sílẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out màmá ẹ̀yà bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ ọ̀rẹ́ rẹ ló wáá fẹjọ́ rẹ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré kọ́lá ló ṣe nípàdé aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ míì o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ lọ mú gèlè mi kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀lú látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà Africa. Appreciation mo dúpẹ́. ẹni tá a ṣe lórí ẹgbẹ́fà tí yóò dúpẹ́ ó bẹ́ gidi lórí ẹgbẹ̀je ni. àwa kọ̀ láti ya bara mòore jẹ láṣẹ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ní bàárà wa ní fresh one oh five point nine fm fún bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n wa láti bẹ̀rẹ̀ ọdún dàkókò yìí. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iná ò ní tanwó yín. iṣẹ́ yẹn á túbọ̀ máa gbèrú design bricks rally academy golden fabrics fortunate bread top sources life plus safe border academy suits evolution plus precious cornerstone espn health concern educ consult kids own gsm market blessed water online dynamics extra large farms unique fabrics abelincon total grace oil and gas ibùdó jésù gbọ̀rọ̀mẹ́rò rock of ages ifit fly ìkejì arákejì aragon àjẹbí Medical, olèkoko living proof bakery Food Co, taufik favour solar telecoms dealer global danger alert twac tenitop oyo state internal revenue ds academy the apostolic nigeria cac in general. Plaza, Christ Revelation Ministry, Moist Fashion, Sweet Estate, Swing Ministry, Christian Training Center. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Fresh FM là ń fẹ̀mí ìmúre hàn tá a sì tún kì í kú ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé. Àjò láṣepẹ́ àmín. Àjààbalẹ̀. Àjààbalẹ̀. ọjọ́ ìṣẹ́gun Tuesday èyí tó kàn nínú ọdún 2021 ó ń lò ní hmm. bẹ́ẹ̀ bá mọ̀ òní ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá december twenty eight ní ọdún tí ọlọ́run ọba tó yọ́nú sí hmm. ọdún yìí títún bọ̀ ọlọ́run tó yọ́nú sí jù bẹ́ẹ̀ lọ fún gbogbo wa ẹjá bẹ̀rẹ̀ láti ojú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tí ò ní nínú ìròyìn jàgínníyòdò kan léyìí tí wọ́n tún síhan ọmọ bíbí ilẹ̀ káàró òjèrè léyìí tó ń sọ pé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ hmm. àfàìdún tọ́rọ̀ bá di pàjáwìrì báyìí hmm. kì í ṣe pé èèyàn kásẹ̀rọ̀ bíi tàwọn babaláwa ṣé wọ́n ní kádìẹ o kí ó tó dáyé kìnnì kan ní kágbàdo tó dé kìnnì kan ládìẹ ń jẹ ká tó dọmi láti hmm. mẹ́ pé àwọn ọgbọ́n àtinúdá ò lè tán bẹ́ẹ̀ ní ìgboro ayé èyí náà ló fà ọ́ tó fi jẹ́ pé wọ́n sì sọ lójú eégún hàn ọmọ bíbí ilé Oòduà pé gbogbo nǹkan iná kọ́ni jàgídíjàgan pé ọgbọ́n ojú agbára lọ ẹni tí í ṣe àgbà òpìtán ni. Mm bàbá ti ṣe àṣìwájú nínú ẹgbẹ́ tó kó gbogbo ọmọ bíbí ilẹ̀ káàrọ̀ òjìrè jọ tá a mọ̀ sí ìlànà ọmọ oòdùà ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ní àná tí ṣe ọjọ́ ajé ni ni wọ́n bá sísọ lójú eégún kan wípé ẹ wá wò ó èyí tún ni ìlànà míì tá a fi lè máa lò nígbàkúgbà tí ilẹ̀ bá rọ́ tí ilẹ̀ bá ń lọ́ọ̀yì fún ẹnikẹ́ni wọ́n ní ní àkókò tí àwọn ajínigbé tó bá fẹ́ jí èèyàn gbé àbó ti jí ń tàn gbé wọ́n ní ní ilẹ̀ kárò jèrè kò séwu mọ́ báyìí o nígbà tí wọ́n mọ̀ ṣàlàyé wọ́n ní ọgbọ́n àtinúdá yìí ni wọ́n mọ̀ sí pàjáwìrì ni wọ́n ń pè é emergency nu o ní hmm. àsìkò tí wọ́n bá mọ̀ pé nǹkan ti fẹ́ yan pé ewu bá tún ti lúgọ̀ yóò mọ̀ séèyàn nígbẹ́rẹ́ ìpàkọ́ nígbàkúgbà tí bá ń bẹ lórí ẹ̀rọ alágbèéká tá a mọ̀ sí mobile phone wa àwọn ìlànà tí wọ́n kó jọ sínú rẹ̀ ó tún ní ìkan tá à ń pè ní àfinihàn tọ́jẹ́ òmọ̀ fún ẹnikẹ́ni ẹni tí ó ní android phone gangan náà tó ń gangan tí ó fi lè tètè sọ fáwọn èèyàn wípé nǹkan ń bẹ o níbi tó ń wà báyìí nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ látàrí sí sísọ lójú eegun rẹ̀ nílùú Ìbàdàn lánàá bàbá Bánjí Akíntóyè ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé pàjáwìrì yìí pàjáwìrì gan iná ni ó sì mọ̀ jẹ́ tó pé ọgbọ́n àtinúdá téèyàn ò lè wádìí ẹ̀ tó ò lè tú wo ni tó pé mọ́tò ò láfi àwòdá wọ́n ní àwọn tí wàá fi hàn gbogbo àgbáyé báyìí pé ìran ọmọ bíbí ilẹ̀ Yorùbá àìsẹ̀ ni téèyàn kàn kì gírì tí wọ́n sọ pé ọyẹ ẹ̀ mú wọ́n ní ẹ sàdánù ẹ sọkù mọ̀nà ọyẹ kì ẹranko bí òrẹ̀ ìwà wa níbí wọ́n ní ọgbọ́n àtinúdá yìí làwọn fi ń jẹ́wọ́ wípé ọgbọ́n ó ju agbára lọ kì í ṣe gbogbo gbà lèyàn lo jàgídíjàgàn láti lè sọ pé nǹkan báyìí àwọn ọ̀fẹ́ àwọn àwọn ọkọ̀ wọ́n ní títí ọmọ bíbí ilẹ̀ Yorùbá yóò fi kúò nínú àjàgà etí wọ́n tọrùn bọ̀ nínú orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó mọ̀ sọ àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ mi pàjáwìrì yìí Akíntóyè inú àtẹ̀jáde kan etí Maxwell Adeleye tọ́ran bàbá lọ́wọ́ láti kọ́ ó ní oníkálukú tó ti ní app yìí lórí ẹ̀rọ alágbèéká rẹ̀ ó ní kó fọkàn balẹ̀ ní o ibikíbi tó ti wà tó bá gbọ́ kan báyìí kó fi ọkàn balẹ̀ wípé kò séwu wọ́n ní nímọ̀ bá àgbà tí kinní bá ti bẹ̀rẹ̀ sẹ́ yálà ẹ̀rọ bá ń sọ̀rọ̀ ó ti paná ni o àbí kò paná wọ́n ní kò sí nǹkan kan jàre wọ́n wọ onítọ̀nkàn níbikíbi tó bá wà báyìí wọ́n ní ní báyìí o ẹnikẹ́ni tí bá wà ń lọ nínú oko ni nílé ìwé ni ọjà ni àbí ní ìrìn àjò kí wọ́n fi ẹ̀dọ̀ lérí òróró ni o ní kòkòrò gbogbo ọmọ bíbí ilẹ̀ Yorùbá wọ́n ní wọ́n mọ bẹ̀rẹ̀ láti máa jẹ ìgbádùn rẹ̀ báyìí ní àti òní lọ ni fún odidi bí ọgbọ̀njọ́ lọ́fẹ̀ẹ́ àmọ́ lẹ́yìn ọgbọ̀njọ́ o ó ṣeé ṣe kọ́ ní owó táṣọ́rẹ́ kan tó ń kákó ọmọ sàn láti fi ní ìdí àfimọ́ jálé kaná tí ọmọ gbé iṣẹ́ yọ fún oníkálukú à ìlànà ọmọ òdua yíká orílẹ̀-èdè àgbáyé wọn náà wọn kàn sára sí àwọn lọ́pọ̀lọ́ pípé ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà tí a jẹ́ onímọ̀ ẹ̀rọ ẹnjìníà tètè wọ́n gbé ọgbọ́n ìkalẹ̀ ọgbọ́n àtinúdá tó ga ayata gbáà ni wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ wọn o àwọn sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lè tójúwe ìlànà míì fún ọmọ bíbí ilẹ̀ oòdùà wípé gbogbo nǹkan ìkọ́ni jàgídíjàgàn ọgbọ́n ọjọ́ agbára lọ ẹ lọ wo ìròyìn inú ìwé ìròyìn ti Nigerian Tribune ojú ìwé kẹta ni wọ́n kọ sí mbẹ̀. Hmm. àbá òfin tọrọ mọ ọ̀nà tá a gbà mọ dìbò nílẹ̀ yìí tí awuyewuye ti gbòde kan lórí ẹ̀ Malami sọ̀rọ̀ àwọn èèyàn ní ọ̀rọ̀ tí Malami sọ ọ̀rọ̀ tó lami ni kò sọ̀rọ̀ ńbẹ̀ kankan ìròyìn ọ̀rẹ́ o lẹ́kùn kẹ́kẹ́ mínísítà ètò ìdájọ́ nílẹ̀ yìí ẹni tuntun ṣe agbẹjọ́rò àgbà yanyan nílẹ̀ wa Abubakar Malami SAN wọ́n ní ó ti ń rojú pípọ́n àwọn èèyàn kan tọ́mọ̀ ọ̀rọ̀ gbọ́ nílẹ̀ yìí o ṣé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́rántí ẹni mọ̀ gbọ́ nbí hmm. ọ̀rọ̀ kan tó sọ fi gbèjà ààrẹ Muhammadu Buhari nípa bí ààrẹ ṣe kọ̀ láti buwọ́ lu àbá òfin ìlànà ètò òdìbò wa Electoral Act Amendment Bill tí wọ́n gbé síwájú rẹ̀ tí ààrẹ sún sọ́hùn wọ́n ní ọ̀rọ̀ yìí ló ti á fa wuyewuye báyìí bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà ni wọ́n ti gbé àbá òfin yìí síwájú ààrẹ Buhari lẹ́yìn táwọn ti ṣe àfọ̀mọ́ rẹ̀ finifini tí wọ́n sì ti buwọ́lù ìbuwọ́lù ààrẹ lọ́wọ́ kù làárẹ̀ bá gbọ̀n mú. Mm -hmm pé làkàsọ́rọ̀ ni kálukú ọmọ nàìjíríà ni wọ́n ti ń fi èrò ọkàn wọn hàn lórí ìgbésẹ̀ ààrẹ muhammadu buhari táwọn asòfin náà nídìí igi tí wọ́n sì ń fapá jánu wípé ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ rárá o ní ti bàbá àgbàlagbà ni tọ́wá láti igun afẹ́nifẹ́re bàbá ayọ̀ adébánjọ ọ̀rọ̀ wọn papọ̀ mọ́ ti àwọn àgbààgbà láti apá àárín gbùngbùn orílẹ̀-èdè nàìjíríà middle belt forum àti ẹni tó ti fìgbà kan jẹ́ akọ̀wé àgbà fún àjọ tàmùsí àrẹwà consultative forum ACF láti apá òkè ọya sẹ́rí gbogbo àwọn tá a dá kọjọ yìí ni wọ́n panu pọ̀ láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n wà tí wọ́n bẹnu àtẹ́lu àǹtí Malami sọ fi gbèjà ààrẹ Muhammadu Buhari yìí orí rédíò kan nípínlẹ̀ Kano ni wọ́n pe mínísítà ètò ìdájọ́ sí pé kọ́ wá yànnàná ti ń lọ ọ̀rọ̀ ti ń lọ nílẹ̀ yìí lọ́jọ́ Sunday ní ìjẹta nígbà tí wọ́n bí lórí rédíò pé ẹ wo àbá òfin tí ààrẹ kọ̀ tí wọn ò fọwọ́ sí tà sí ń gbọ́ pé wọ́n ó vìtó ẹ̀ ń bì kan wọ́n ó vìtó ẹ̀ ń bì kan kan àwọn ó kánṣu vìtó kíní kan vìtó vìtó kí ni ẹ̀yin rí sí i ẹ̀ fi táyé létí wọ́n nígbà tí Malami ọ sọ̀rọ̀ ó ní ẹ̀ dúpẹ́ ẹ̀ dúpẹ́ pé ààrẹ Muhammadu Buhari ò buwọ́lu àbá tí à ń sọ yìí bí ààrẹ bá e buwọ́lu tó edòfin yóò fa ààrẹ lùbá bayánpọnyánrin ní orílẹ̀-èdè wa Nàìjíríà tààtún wá bẹ̀rẹ̀ wàhálà míì kódà ẹ wò ilé ẹjọ́ gbàlejò torí ẹjọ́ ọ̀ràn lóríṣiríṣi ni kíní wọn fà lọ o bí ààrẹ bá ìbuwọ́ lù ú ẹ wá wò ó ojú òṣèlú nìkan kan láàmú fi wo gbogbo nǹkan lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí ààrẹ àti aláṣẹ tí í ṣe aṣọ òbora orílẹ̀‐èdè nàìjíríà ààrẹ buhari ní ojúṣe láti dáàbò bo gbogbo ẹ̀ka tí ń jẹ́ nàìjíríà ẹ̀ka ètò ọrọ̀ ajé ẹ̀ka ètò òṣèlú ẹ̀ka àlàáfíà lẹ́ka ọ̀rọ̀ ẹ̀sìn káràkátà àti gbogbo ń tọrọ pọ̀ mọ́ orílẹ̀-èdè nàìjíríà abẹ́ àbúradà ààrẹ buhari lọ́lọ́run kò sí níbàámu pẹ̀lú ìwé òfin orílẹ̀-èdè yìí olójú òwa ní lajú ẹ̀ lẹ̀ kítàlùbọ́ kó wọ́ wọ́n ní màlámí sọ̀rọ̀ lórí rédíò débi pé ẹ mọ̀ jẹ́ ń tàn yín àwọn asòfin tí wọ́n ń ké tantan ẹ buwọ́lu àbá ìlànà òfin táwọn fi dìbò míì àbá ìlànà tí wọ́n ní wọ́n ń ṣe o tí wọ́n yé wọn o ojú òṣèlú nìkan làwọn fi ń wò ó ààrẹ fojú tójú tójú òṣèlú wo lọ wo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹ̀dùn ọ̀nà ṣó lóṣèlú nìkan ní bẹ nàìjíríà ni báwa lábá òfin ọ̀hún wá pé olóṣèlú nìkan tí ò pé àlàáfíà ètò ààbò ọrọ̀ ajé káràkátà àti gbogbo tí ń jẹ́ nàìjíríà ṣé ó wá jọ pé wa ni ntẹ́mi ń wínú o ẹ̀jẹ̀ adúpẹ́ ni pé ààrẹ buhari ò tiẹ̀ buwọ́lu ń tà ń sọ yìí nírúfẹ́ àsìkò yìí tó já sí ìsọ̀rọ̀ ní gbèsè lára àwọn tó dá bàbá lòun jẹ́bà ti kà ń ṣáájú òròyìn òun náà ni pa ayọ̀ adébánjọ bàbá ni ó mà ṣe o ibi ó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá bá dà kejì ọgbọ́n ń bẹ a máa dùn ní jọjọ oh ṣé ọ̀rọ̀ lèyí tí mà lámi sọ ọ̀rọ̀ rẹ̀ lámi eh, eh. torí àṣé ìdàkejì ọ̀rọ̀ lọ́sọ̀ yìí wọ́n fẹ́ bó kan tí ń gbọ́rí wọ́n fi gbé kalẹ̀ unfortunate. Oh very unfortunate. o ti two, o two. tú o so náà mo tú un. ihe. Ah, ẹ jẹ́ ajá mi lórí ẹ̀ ń gbà náà. Eh. ìwọ kàtí ẹ. bébí ọba yẹ ká gba eh, kínní kan tá a gba kínní kan. ìwọ kàtí ẹ. o bàbá wa fi kún pé gbogbo àwọn èèyàn ti ń ṣe ààrẹ lọ́nà ìgan kọ́lọ̀ ń bá wa gbá wọn kúrò lẹ́gbẹ̀ẹ́ ààrẹ pé ọlọ́mọmọ jẹun ti ààrẹ sí kòtò àṣìṣe pẹ̀lú gbogbo àwọn èèyàn ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn mo wá rọra ka kékeré ìròyìn o torí yín sì ni. bíbẹ̀ ẹ̀kọ́ kan dá láṣẹ jù ọ̀dà ẹ̀jẹ̀ ká tún jọ ǹso nínú ìwé ìròyìn ti Nigerian Tribune lójú ìwé kejì ibẹ̀ ni wọ́n wà báyìí o lórí ìròyìn kan tí wọ́n jù síbẹ̀ kàṣàgbùà tí wọ́n sọ wípé oṣù mẹ́tàdínlógún tó kù fún ààrẹ wa láti lò lórí ipò báyìí ó tó láti yanjú gbogbo yánpọnyánrin àìfẹ̀dọ̀lérí òróǹro lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìròyìn kan tó ń jáde láti iléeṣẹ́ ààrẹ wọ́n ní a ti ṣàlàyé báyìí pé oòrùn tí ń bẹ níta báyìí <clears throat> ó tó àsọgbẹ fún ààrẹ wa ọ lẹ́ka ètò ààbò láti lè rí i pé ó jẹ́ kí àlàáfíà kó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà fẹ́mi adésínà kan nínú àwọn èèyàn tí máa ń gbẹnusọ fún ààrẹ wa lórí ìpolongo àti ọ̀rọ̀ bí ìròyìn ìní àwọn oníròyìn náà wọ́n ń pọ̀ lọ́fọ̀pọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan nílùú àbújá nígbà tí wọ́n bí léèrè wípé ẹgbọ́n náà agbẹnusọ ààrẹ wa ṣé bí gbogbo ó sì máa rí ìṣòro tí ààrẹ wa ó tún fi kú ò lóróyè kan lọ sọ pé à kò sí nǹkan kan tí yóò ṣòro ṣe fọlọ́wọ́n bá pé ó máa rántí ń tójú wọn rí ní Sri Lanka ọdún méjìdínlọ́gbọ̀n twenty eight years hmm. ní àwọn kan tí wọ́n fi fi wọn lápẹ́ mẹ́ ṣùgbọ́n lọ́jọ́ kan náà lọ́jọ́ kan ọjọ́ kan náà ló dópin ní ibẹ̀ báyìí ṣe bẹ́ẹ̀ rí i wípé àwọn èèyàn ti ń bẹ nídìí àìjẹ́kọ́mọ nàìjíríà fi ẹ̀dọ̀ lérí òróǹro yìí ìkọ̀ọ̀kan iná làámọ̀ mú wọn kó mbẹ̀ ẹ sì mọ̀ wípé ọwọ́ ìjọba ti ń dùn wọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ tá díẹ̀ díẹ̀ òun náà lẹ́rìí pé gbogbo wọn tán ẹni ọba wa kù nù wọn ìjọba ti ń bẹ níta yóò rí dájú pé òun fayọ pòkì ní kótó di ìgbà tí oṣù mẹ́tàdínlógún tó kù yìí tí ó fi pé ó ní látàrí ti ìrọ́kẹ̀kẹ̀ nǹkan ìjẹ́gun tí wọ́n rọ́jú sójú sẹ́mọ̀ tó di girigirigiri níjó ní ní Maiduguri kó tó di pé ààrẹ wa ó gbéra láti lọ́ọ́ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Borno uh, Adesina sọ pé iṣẹ́ àwọn ISWAP ni Islamic State of West African Province ISWAP ní ń bẹ nídìí rẹ̀ wọ́n fẹ́ ṣẹ̀rù bà ààrẹ ni ṣùgbọ́n kò yé wọn o àwọn ti gbàgbé ni wípé nǹkan kan ò lè dẹ́rù bà ààrẹ Muhammadu Buhari ṣé àwọn ọ̀mọ̀ pé ológun ni tẹ́lẹ̀ ni wọ́n ṣe sójà always ṣe sójà ni retired general ni wọ́n ní wọ́n ti gbàgbé pé òun gangan ó lè dá dúró kùkùté Muhammadu Buhari komira jigi wàláyé ẹni ọba mi kùkùté ara rẹ̀ lómi wọ́n ní gbogbo ohun tí wọ́n ń ṣe òun wọ́n rò pẹ́ni táwọn lè dẹ́rùbà tí ó sọ pé ah, òun ọ̀wá sípínlẹ̀ bọ̀rọ̀ mọ́ ni o wọ́n ti bẹ́ẹ̀ rí ààrẹ pàpà lọ eku òfèrò nàgbà o ẹ wò ó ẹ mọ́kàn balẹ̀ aṣọ oorun tí ń bẹ́ẹ̀ ta ọ̀tà sọgbẹ́ o oṣù mẹ́tàdínlógún tí ààrẹ wá sí ní báyìí ó tó láti yanjú àìsí ètò ààbò. láti bí ogún ọ̀sẹ̀ sí àsìkò yìí kò sí àṣẹ kóńlé ó gbélé kankan ní apá ìlà oòrùn gúúsù nàìjíríà south east àmọ́ o ipob ti sọ pé inú àwọn náà dùn pẹ̀lú bí káràkátà ti ṣe bẹ̀rẹ̀ ní pẹrẹu tí kò sì sí wàhálà kankan mọ́ àwọn ìpínlẹ̀ tí ń bẹ nílà oòrùn gúúsù nàìjíríà ẹ̀bọ̀nyìn Anambra Enugu Imo àti Abia ṣebí láti bíi oṣù bíi mélòó kan pàápàá jùlọ bí wọ́n ṣe dálẹ̀ lẹ́yìn ìlànà òǹkà àhín ogún ọ̀sẹ̀ twenty weeks sẹ́yìn báyìí ni àṣẹ kónlé ógbélé tí ikọ̀ ipob máa pa fáwọn èèyàn lápá abẹ́hùn ni kò ti fìdí múlẹ̀ tí kálukú sì ń bá káràkátà ẹ̀ lọ tí ò sì sí ogún mi ò tẹ̀mí àbí ẹni orí yọ ó dilé ìròyìn ń pè àlàáfíà ń padà díẹ̀díẹ̀díẹ̀ sí apá ìlà oòrùn gúúsù nàìjíríà o látàrí bí àṣẹ kónlé ó gbélé látọ̀dọ̀ àwọn ipob bí ò ṣe rinlẹ̀ mọ́ ní ẹ̀gbẹ́ mo rí ròyìn tó wá láti gun bẹ̀rù náà lágbo òṣèlú wọn àbáríbe ti ní lágbára lọ́wọ́ elédùà òun lòun fẹ́ tẹsẹ̀ bọ́ bàtà tí ipe azù bá bọ́ sílẹ̀ ní 2023 ẹni tí í ṣe olórí ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jù nílé ìgbìmọ̀ asòfin àgbà ti nàìjíríà senate minority leader tí ó sì jẹ́ sẹ́nẹ́tọ̀ tí ń ṣojú gúúsù Abia ńlé ìgbìmọ̀ asòfin Nàìjíríà àgbà báyìí báyìí báyìí sẹ́nẹ́tọ̀ Ehinaya Abaribe ó ti fìdí ẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ bá ń gbọ́ sọ ti gbọ́ sọ ti gbọ́ sọ ti gbọ́ ẹ̀ rúmọ̀ ni rúmọ̀ kọ́ o pé bóyá mo fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ Abia kì í ṣe àgbọ̀gbọ́ o mo fẹ́ ṣe nítòótọ́ ni o sẹ́nẹ́tọ̀ Abaribe ló fìdí ẹ̀ múlẹ̀ lánàá fáwọn oníròyìn ńgbà àwọn eléyìí lọ rèé ba ní ibùdó kan tí wọ́n pè ní civic tí wọ́n sì bí léèrè pé àmọ̀ tí ń gbọ́ hurun hurun hurun hurun pẹ́yì náà fẹ́ ṣe gómìnà àbábà àbáribè ó ní ẹ mo fẹ́ ṣe má ṣe ṣé èmi èé ṣe èèyàn ni wọ́n ní níwọ̀n àgbà tó jẹ́ pé ojúlówó ọmọ nàìjíríà àtọmọ ìpínlẹ̀ abia ni mí ń tẹ́ ẹ gbọ́n bẹ́ẹ̀ lórí ẹ má tún ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ kiri pé yóò lẹ pósítà yóò lẹ pósítà o yóò sì dupò gómìnà níwọ̀n àgbà tí ohun gbogbo tó ti wà lọ́wọ́ ọlọ́run ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ ìròyìn yẹn gbọ́ pé wàá ti máa gbọ́ wàá ti máa gbọ́ pé àbáribè fẹ́ tẹsẹ̀ bọ bàtà eléyìí tí ìpè àzùbá bọ́ sílẹ̀ bíi gómìnà ní abia ní 2023 ẹgbà balance ẹ̀ ń bẹ̀. ọ̀dà lára àròyìn tẹ́ gbọ́ tá a bá tún ti ojú ọ̀dà dé ó ní eléyìí níbi tí ẹnìkan tó náà jẹ́ olùdámọ̀ràn sí ààrẹ wa lórí ọ̀rọ̀ òṣèlú sẹ́ńtọ̀ babafẹ́mi òjúdú tó ti sọ̀rọ̀ fún àwọn èèyàn ní ìpínlẹ̀ èkìtì pé èmi ò fẹ́ ìwọ ọgbà léyìí tẹ́ ń bára yín ṣe yìí yóò jẹ́ kẹ́ ẹ fìdí rẹmi o nínú ètò ìdìbò èyí tí ń bọ̀ à ń padà bọ̀. ènìyàn ọdún twenty twenty one tó ti ń kẹ́rù ẹ̀ ṣé kò wá yẹ kó o gba gbogbo eré àti ìbùkún tó wà nínú ẹ̀ kó o tún gba kọ́kọ́rọ́ tó sílẹ̀kùn ìyanu ọdún titun torí ẹ̀ ní gospel promotion outreach ṣe ń pe gbogbo ènìyàn tó mọ̀ pé oòrùn tó kù nínú ọdún sì tó aṣọ ọgbẹ́ sí ìpàdé àdúrà marathon òpin ọdún sí ìbẹ̀rẹ̀ ọdún titun. ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá sí ọjọ́ kẹwàá oṣù kínní ọdún tuntun. tọ̀sán tòru ni o pẹ̀lú àkòrí. ìrántí àtọ̀run wa. ìpàdé àdúrà eléyìí òtún lékè ń kà lórí òkè bàbá àbí ẹ̀dẹ. aláṣọ ẹgbẹ́dọ̀rẹ́ local government lójú ọ̀nà ìbàdàn ìwó òṣogbo ní koríta ìwòye ẹ̀dẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun o gbọ́dọ̀ gbẹ́yìn torí pé. àṣìwé ìrántí kan mẹ́rin fi bọ́sẹ̀tì àti mọ́dékàì ìwọ olùkọ́ tọ́lọ́run fẹ́ sí ìwé ìrántí kan. ọlọ́run májẹ̀mú nineteen forty bàbá àbíyẹ ẹ̀dẹ́ ni kí n sọ fún ọ pé ìwọ gangan lẹ̀ kan tó o bá gbàgbọ́ tó o sì wá nígbà tí wòlíì ta fi ìrànràn sí ìran wa yìí wòlíì Fúnṣọ́ Àkàndé evangelist Mrs Adéjọkẹ́ from twenty seventh of December twenty twenty one to of January twenty ojú ni ìmọ́lẹ̀ ara kédùmàrè má gbójú lọ́wọ́ kó wa wa tí kùdìẹ̀kudiẹ bá dé bójú yóò kan gbogbo ara ní òfin yẹ kó o mọ́rọ̀ ojú àti àlàáfíà rẹ ló ní yọ̀bọ́kẹ́ torí ìlera tó pójú owó ní ìṣàtọ̀nà fún ọ̀rọ̀ ǹjẹ́ ojú rẹ ń pọ́n ó ń lami ó ń gún ọ tàbí ó fẹ́ máa wò bàìbàì ṣé o lè fi kàwé dáadáa ni tàbí rìn kan lọ́nà jíjìn tó bá jẹ́ bẹ́ẹ̀ ìmúnukà lóhun ni ìmúnukà agbálẹ́tì medicine láti orílẹ̀-èdè Canada ni wọ́n fi ṣe jáde immunocan ṣàtúnṣe sí àrùn ìtọ̀ ṣúgà ó dá afẹ́ni tí kò rónú sùn bẹ́ẹ̀ ló ṣèrànwọ́ fójú òpó tí kì í jẹ́ káìsàn ráàyè wọlé sí ni lára ó ń gbógun ti kòkòrò lágọ̀ọ́ ara kò sí ohun tó ń jẹ inú nínú lásìkò nǹkan oṣù tí o bá lo immunocan tọmọdé tàgbà ló lè lò ó torí kò ní ìjàmbá kankan tí ń ṣe lágọ̀ọ́ zero eight one six three seven two zero one eight zero zero eight one six three seven two zero one eight zero Milo ìmúnuka fún ìlera pípé. ó fara mọ́ ọ̀rọ̀ bàbá babalọla memorial miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun kájọ pàdé níwájú ọlọ́run jọ́sẹ̀ ẹ̀yọ̀ babalọla nínú ìpàdé àdúrà ọlọ́dọọdún ni ìyẹn cross over cross over twenty twenty one àti ìfàmì òróró yàn láti wọnú ọdún tuntun falala sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six december yìí ló máa bẹ̀rẹ̀ títí di saturday ọjọ́ kìíní oṣù kìíní january four twenty twenty two yóò mọ wáyé lówùúrọ̀ àti ìṣòro lójoojúmọ́ máa bọ̀ wá fún ìgbàlá ọkàn kó o sì tún ní ìpín nínú agbára bíi ti gbá ni lásìkò ìpàdé àdúrà yìí ilé agbára ayọ̀ babalọla ìkejì arákejì yóò di ṣíṣí fún gbàkẹ́ta bèrè fún agbára ìbínú lọ́dún tuntun bẹ́ẹ̀ gẹ́gẹ́ lodò omi àdúrà ayọ̀ babalọlá yóò di ṣíṣí lẹ̀ àwọn olórin ẹ̀mí bíi evangelist bísí aláwí yé àlùkò arambada tóyè tolú adélẹ́gàn olúwa lóni bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni yóò mọ forin jíṣẹ́ mi àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè lolúwa yóò máa lò pastor friday andansi assistant camp coordinator prophet sam olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì ajínrere gbogbo ògbò ìjọ csc lágbàáyé wá gbàdúrà gba ch worldwide. appreciation mo dúpẹ́. ẹni tá a ṣe lóore ẹgbẹ́fà tí yóò dúpẹ́ ó bẹ́ gidi lóore ẹgbẹ́je ni àwa kọ̀ láti ya bara mòore jẹ láṣẹ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ní bara wa ní fresh one oh five point nine fm fún bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n àwa láti bẹ̀rẹ̀ ọdún dàkókò yìí ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iná ò ní tanwó yín iṣẹ́ yẹn á túbọ̀ máa gbèrú design bricks rally academy golden fabrics fortunate bread top sources life plus safe border academy suits evolution plus precious cornerstone espn health concern educ consort kids home gsm market blessed water online dynamics extra large farms unique fabrics abelincon total grace oil and gas ibùdó Jesu, gbọ̀rọ̀mìrò rock of ages fit fly ìkejì arákejì aragon àjẹbí trado medical ó living proof bakery Food Co, taufik flavour solar telecoms dealer global danger alert twac tenitop oyo state internal revenue ds academy the apostolic nigeria cac in general. Naira. Christ Revelation Ministry, Moise Fashion, Sweet Estate, Swing Ministry, Christian Training Center. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Fresh FM. Là ń fẹ̀mí ìmúre hàn tá a sì tún kì í kú ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé. Àjò láṣẹ pẹ́ àmín èmi kò ní ẹni jésù ọmọ dáfídì ṣàánú fún mi. ọpẹ́ ni fún jésù olùgbàlà. ogun tí gbàdúrà ọ̀ká tí gbàwé ọ̀ká ọmọlá fi yanjú ẹ̀. bẹ́ẹ̀ lógun tá a fọdún yìí jà kò tún gbọdọ̀ jáde lọ́dún twenty twenty two lẹ́nu wọn fi sí ìrẹsẹ̀ rẹ̀. prophet and evangelist joseph owójorí pé. ó yà ọjọ́ mẹ́ta tó kẹ́ ọdún ìsọ́tọ̀ fún ogun ẹ̀yìn ènìyàn fún ìdúgbò àkàṣe tọ́lọ́ fẹ́ fọdún tuntun twenty twenty two sóore mẹ́rẹ̀ẹ̀rì láyé onígbòjìgbò gbogbo ènìyàn. bàbá bá òun pàdé nínú ìjọ fear not international ministry sacrifice of praise làkórí àdúrà tuesday twenty kábíyèsí oṣù kejìlá yìí ni yóò bẹ̀rẹ̀ ní tọ́sí tààtì àgùnbẹ́ni ìrọ̀lẹ́ làdúrà máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ friday thirty one làdúrà crossover wádùn tuntun ọ̀pọ̀ rẹ́sí ọlọ́run àtàwọn ẹ̀kọ́ni ẹ̀mí ní bọ̀ bí pastor mrs olúronke san pastor jazz adédigba pastor joseph felsi lady evangelist bùnmi akínlẹ̀yẹ lady evangelist jùmọ̀kẹ́ owólabí pẹ̀lú fear not glorious voice olúwọ́mọlò pẹ̀lú kọ́ọ̀rẹ́ láti fi kí bí ìlú ìbàdàn ọkọ̀ lódòdó ẹ̀ wọ̀ kẹ́ bọ́lẹ̀ níyàlẹ̀ wọ̀ fún ẹ̀ tẹ̀lé wọn olókàdá ń bẹ̀ ẹ̀ sọ fún pẹ̀lú ọjọ́ fear not international ministry tó wà ní onímọ̀lẹ́ estate wọ̀ fún kútẹ̀ ń bàdàn jésù jẹ́lúwa ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ o. àjọ oyaka wà ní four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè ṣí kò sẹ́ni ó lè tì tó bá tì kò sẹ́ni ó lè ṣí master key ní jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́nukọ ìpàdé àdúrà tó kẹ́yìn ọdún twenty twenty one wòlíì fúnra tiwa yìí prọfẹ̀tà ọlábọ̀dé ọdún ayọ̀ bàbá lọ òǹlàdáriwáyé pàṣẹ fún pé kí bàbá kó gbogbo ènìyàn jọ kájọ gbàdúrà ká gba master key oríire fọ́dún tuntun ìṣòro nípàdé àdúrà yìí bẹ̀rẹ̀ látọjọ́ Saturday december twenty five ìyẹn alẹ́ ọjọ́ kérésì a december thirty ni aago mẹ́jọ àṣálẹ́ nìṣòro ó máa bẹ̀rẹ̀ máa bọ̀ sínú love of christ global bible church tó wà ní older barracks sawmill ó di fẹ̀rẹ̀ odò ńbàdàn ní december twenty five sí december thirty first nínú ìṣòro master key ìpàdé àdúrà tó kẹ́yìn ọdún ni ó. pásítọ̀ díẹ̀ ọlá ìyá láti csc e adamasi gbà ń bọ̀ evangelist dr bukola akí adéṣewẹlẹ jésù bídèmí ọlá ọba àdùkẹ́ gold pẹ̀lú kẹ́mi rìóbọ̀tì náà ní gbẹ̀yìn wòlíì ẹ̀gbáyẹ̀nì prophet dr ọlábọ̀dé ọdúnayọ̀ baba love àti wòlíì obìnrin fúnra tá a wà yìí pásítọ̀ mrs funke ọdúnayọ̀ jb ni yóò gba gbogbo èèyàn lálejò ṣòfẹ́ dàrí àdúrà zero eight zero five five eight three five one five nine bó o bá agbára hàn tí ẹ náà ní sọ̀rọ̀ ṣe lórúkọ Jésù. ọdún yìí asan wa ṣeré asan wa ṣayọ̀. ẹni àṣelóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ irú ẹni bẹ́ẹ̀ bẹ́gidí náà ni àwa kì í ṣe abáramóore jẹ nílé iṣẹ́ adé adéwùmí Nigeria Enterprises ojúlówó alágbàtà fúlà fat cement Dangote cement àti Bua cement àdúpẹ́lẹ́ gbogbo ẹ̀yin oníbàárà wa àtẹ̀yẹ́tẹ̀ ti bá a dòpọ̀ nínú ọdún twenty twenty one àti ọ̀pọ̀ ọdún tá a ti lò sẹ́yìn pé ẹ ṣé o à ń kí ikú ọdún kérésìmesì àtọdún tuntun twenty twenty two ilé tẹ́ ti fi cement tẹ́ rà lọ́dọ̀ wa kọ́ kò ní wó èyí tẹ́ ń ṣe lọ́wọ́ yóò parí nírọ̀rùn bẹ́ẹ̀ bá ti wá nílò cement ẹ kàn sí àwọn ẹ̀ka wa adé adéwùmí nigeria enterprises kìlómítà thirty eight ọ̀yọ́ ìbàdàn new express road oníkoro mọ́níyà ìbàdàn alugẹ́gẹ́ area arúlógún road igbó olóyin ìbàdàn tàbí ẹ̀ka wa tó wà ní fonda bus stop mọ́níyà road ìbàdàn bákan náà lẹ lè kàn sí primary school ìṣàyè road ajibade ìbàdàn àti ẹ̀ka wa tó wà nítòsí community secondary school ìṣẹ́yìn road àgbẹ̀dọ̀ ìbàdàn adé adéwùmí nigeria enterprises ló sọ pé ọdún tuntun tó ń bọ̀ yóò tura. ó yẹ sẹ́ ṣàwọ́ bá pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ̀ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irin ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́dá rẹ bẹ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹ sikayo olúbóyè ọládèjì cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn ọládélé president cac worldwide jésù yóò jọba lórí ogun ayé ẹ ẹ ìwọ ni kò mọ fìdí mọ́lẹ̀. ti pọ́ǹpì kọ́nsẹ̀tì àti délùú ìbàdàn àti pọ́ǹpì kórèdè ẹ máa yọ. bẹ́ẹ̀ni o ẹ ti retí wa ti dé. Jumping concept wọ̀lú Ìbàdàn. Ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù Mare. A ti kóre dé fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́nílé lórí. Lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. Káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ tí pọ́ǹpì. Torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. Táǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. Níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. Wọ́ ọ̀rẹ́. Wọ́n ò ní dẹ́ dúró láti di lọ́nlọ́ọ̀dù lálẹ́dì lọ́dún tuntun. Tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí. Yèrè gbogbo a máa tẹ̀síwájú. Tí pọ́ǹpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́. yàbẹ́. hip-hop ìtẹ́rẹ̀tì ti dé. àti ìbàdàn a ti dé. yipompi concept developer that cares. Yeah, yeah. Though the foundations be shaken and the roots be shattered, I will heal thy land. Though the hills tremble and the mountains tumble, I will heal thy land. December's retreat 2021 is here with the theme I will heal thy land. Powered by the Holy Ghost through the Potter's House Christian Mission, Ibadan, Nigeria, ministering Broshagun Ario and other anointed servants of God. Date is Tuesday, 28th December 2021 through Saturday, 1st January 2022, beginning from 11:45 p.m. on 28th December 2021. It is a marathon fasting of three hourly prayer. Venue Bedford Alata Village of Ijebode Ibadan Road, Adebayo Crane area, Ibadan. We shall be live on Facebook at Shagun Ario, on YouTube at Potter's House Christian Mission, and mixlr.com forward slash crossfire life. All COVID 19 protocols shall be duly observed. Though your life is filled with regrets and your hope looks all but lost, I will heal thy land. For inquiries, please call Piles on 003 369 1667 or NIE on 0817 444 December's Retreat 2021. I will heal thy land. ajá balẹ̀ ajá balẹ̀. ọkùnrin lẹ̀ ké sí ajá balẹ̀ ni ọkùnrin mẹ́ta hmm, gẹ́gẹ́ bí gẹ́gẹ́ ẹ ṣe mọ̀ ẹ jẹ́ ká tún tẹ̀ síwájú o iṣẹ́ tẹ̀ ẹ̀ràn wa làwa ń jẹ́ báyìí ẹ jẹ́ ká lọ sínú àwọn ìwé ìròyìn tí wọ́n ní kákà láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn bí ìkìlọ̀ kan tí mo ṣí fìlà rẹ̀ fún yín èyí tí ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ òṣèlú sẹ́nitọ̀ babafẹ́mi ojúdú tó ti kìlọ̀ fún àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ èkìtì wípé èmi ọ̀fẹ́ ìwọ ọ̀gbà mò ń gbòògùn tẹ̀ ń ṣe yìí ó gún mi ọ̀sá mi kò ní jẹ́ kí nǹkan sẹnu rí o nínú ètò ìdìbò sí ipò gómìnà èyí tí ń kànlẹ̀kùn special adviser sí ààrẹ wa lórí ọ̀rọ̀ òṣèlú sẹ́nitọ̀ babafẹ́mi ojúdú ó ti sọ ọ́ wípé ọ̀rọ̀ kan ní fọ̀n lórí lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Èkìtì ó ní àìtí ẹ̀ wá sí ẹnìkan tí ó jẹ́ olórí tàbí aṣíwájú tí wọ́n sọ pé lágbájá ó tó jókòó nàró mọ́ hmm. sọ̀rọ̀ ó ní ọ̀ǹda wọn láàmú nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní bákan náà èèbò tí í sí ipò gómìnà èyí tí ó wáyé ní ọjọ́ kejìdínlógún June eighteen ọdún twenty twenty two ti ń kànlẹ̀kùn yìí ó ní àyà òun já o pé báwọn ọba fọ́ sọ́pọ̀ pẹ̀lú ara àwọn wọn ní sòòsè lẹ́gbẹ́ òṣèlú mi yọ gba ipò náà máwọn lọ́wọ́ ó ṣe àlàyé wípé nítòótọ́ lòun ṣe kòkò kẹ̀kẹ́ tó náà sọ pé òun fẹ́ díje fún ipò gómìnà ó ní àmọ́ ọkọ̀ náà ní nǹkan kan tó ń bá ju ẹ̀ jẹ́ ọ lọ pé torí pé àlàáfíà tí òjọba nu ẹgbẹ́ òṣèlú APC yìí tẹ́nìkan ọ̀bá mọ̀ọ́mọ̀ kó yọ̀ǹda ara rẹ̀ láti lè jẹ́ pé kálàfẹ́ ò lè bá àjọba ẹ wò bí ó ṣe máa lọ́nu o ó sọ̀rọ̀ náà nílùú Adó Èkìtì nígbà tí àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bá ní àlejò àti àwọn èèyàn ní ìlú rẹ̀ nígbà tí wọ́n wá kí ó ṣe àlàyé pẹ̀lú ìkìlọ̀ ni o pé bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a sì láàmúra sílẹ̀ fún ètò ìdìbò sípò gómìnà ewu ń bẹ tó ti lúgọ òjúdú ló kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé e lẹ́yìn wípé ẹ̀yin náà mọ̀mọ́ ṣe ń wò ọ̀pẹ́lọpẹ́ èjìká tí ọ̀jẹ̀ wù ọ́ bọ̀ ọ̀pẹ́lọpẹ́ babare tó bini lọ́mọ ó ní tí kì í bá ṣe ọ̀pẹ́lọpẹ́ yín tó ń wẹ̀yìn tó ń rí yín ó ní bọ́yá ní nǹkan ọ̀bá ti máa lọ déédéé bó ṣe ń lọ yìí ó ní ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run ọba ọwọ́ tọ́ ní fọwọ́ tọ̀ wá o òun ó gbìyànjú ìwọ̀nba tí agbára tó náà bá ká láti rí i dájú wípé nǹkan òpin yìí kìn ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ pàápàá lákòókò ìdìbò èyí tí ń bọ̀ yìí. tọ ẹyin owó tí ń bẹ <clears throat> ní àwùjọ orílẹ̀-èdè nàìjíríà fún níná tá a fi ń ṣe káràkátà lásìkò yìí àbàtẹ three point one five trillion naira three point one five trillion naira lówó tí ń bẹ ní circulation lásìkò yìí o ìta gbangba ìwé ìròyìn punch ní ọkọ sí àwọn olóye ètò òṣùnà àti ẹ̀náwó wọn ti mọ ti eléyìí ń túmọ̀ sí. Si bẹ́ẹ̀ bá fẹ́ wá kà á ní ẹ̀kún kẹ́kẹ́ ẹ máa lọ sí ojú ìwé ìkẹyìnléní page twenty four punch tó jáde fún ti òórọ̀ yìí ẹ jẹ́ ìyá àbàrà lọ sí ojú ìwé kejì punch ọ̀rọ̀ láti ẹnu àjọ tó ń ṣe kò kárí ìdènà àwọn àrùn àrànkálẹ̀ nílẹ̀ yìí NCDC lórí ti covid nineteen wọ́n ti jẹ́ ó yé wa pé ó kéré tán àwọn ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ní ń tọpinpin àwọn èèyàn tó ti fara gbé jombo covid nineteen tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn arìnrìn àjò wá àti lọ sí ilẹ̀ nàìjíríà àti sílẹ̀ òkèrè náà tó sì ti rápálá wọ àárín àwọn èèyàn pẹ̀lú jombo tí wọ́n fara kó wọ́n ní ó kù bíi mẹ́rìnlá kí gbogbo wọn ó tó ẹgbẹ̀rún méjì níye àwọn èèyàn tí wọ́n ń wá kí báyìí o tí wọ́n ti fara gbé jombo ọ̀hún ẹ fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí náà ojú ìwé kejì punch tí mo júwe fún yín lọ́wọ́ ṣé wá rí lójú ìwé kẹẹ̀ẹ́dógún Vanguard mo súré padà síbẹ̀ ìròyìn bẹ́ẹ̀ iléeṣẹ́ ààrẹ ní oòrùn tí ń bẹ lókè yìí ó sì lè gbé aṣọ pàápàá bí gbàgbós ṣe ń ṣẹlẹ̀ lẹ́ka ààbò Nàìjíríà iléeṣẹ́ ààrẹ tí Buhari ń tukọ̀ ẹ̀ ó kù oṣù mẹ́tàdínlógún péré tí ó kù òǹpò láàrin oṣù mẹ́tàdínlógún yóò sì ṣe bẹbẹ àti bẹbẹ kú ìròyìn ẹ pé Ọlọ́run ó jẹ́ ó ṣeé o iléeṣẹ́ ààrẹ presidency àná òde yìí ni wọ́n sọ lásọyán pé pẹ̀lú oṣù mẹ́tàdínlógún ọdún kan àtoṣù márùn-ún tó kù tí ààrẹ Muhammadu Buhari tí ó lò lórí àpèrè ìjọba síbẹ̀ àwọn ìdojúkọ ètò ààbò tó ń tìpèníjà lọ́lọ́kan òjọ̀kan tí ń súyọ nígun ààbò Nàìjíríà ààrẹ ọ̀jẹ̀rí ẹ̀ yóò sì mẹ́rin pẹ̀kẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tó kú ò lóróyè ààrẹ Muhammadu Buhari òun náà lọ́gbàpọ̀ ní oṣù karùn ọdún 2015 ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní sáà àkọ́kọ́ wọn láàrin 2015 sí 2019 ní gbogbo ọmọ nàìjíríà retí pé nǹkan ó ti sàmọ̀ǹgàn lẹ́ka ààbò àmọ́ ọ̀rọ̀ òfojújọra wọn nígun bẹ́ẹ̀ wọ́n tún á tún wọn yàn látúnyàn án pò gẹ́gẹ́ bí ààrẹ fún sáà keje ní 2019 wọ́n sì ti bẹ̀rẹ̀ ìrìn àjò eléyìí o ó sì di oṣù karùn 2023 kó tó parí nígbà wọ́n wá pe olùdámọ̀ràn pàtàkì ààrẹ lórí ètò ìròyìn olóyè Fẹ́mi Adésínà kó wá sọ̀rọ̀ lórí ètò orí tẹlifíṣàn kan eléyìí tí atọ́kùn rẹ̀ tó ti ń fi ọ̀rọ̀ pò lọ́fúnpọ̀ wọ́n bí pé ibi nǹkan dé dúró lẹ́ka ààbò lábẹ́ ìjọba Muhammadu Buhari ẹ̀yin bí agbèfọ́ba agbẹnu ìjọba sọ̀rọ̀ kí lẹ rí sí ti ń ṣẹlẹ̀ wọ́n ní Fẹ́mi Adésínà ní àá ẹ jẹ́ á nígbàgbọ́ nínú ọlọ́run ṣé bí ó sì kù oṣù mẹ́tàdínlógún tí ààrẹ buhari ó kúrò lórí àpèrè ìjọba ẹ jẹ́ á fọkànbalẹ̀ ká farabalẹ̀ oòrùn tí ń bẹ ní sánmọ̀ yìí yóò sì gbé aṣọ ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà ẹ rántí ẹ gbàgbé ẹ gbàgbé ẹ rántí pé ààrẹ buhari sọ fún àwọn lọ́gàálọ́gàá lẹ́ka sí ààbò àwọn security chiefs níjọ́ òní pé kí wọ́n má dojú ti òun o torí òun ò ní fipò yìí sílẹ̀ pẹ̀lú ìtìjú lórí ààbò àti ìmáyédẹrùn fọmọ nàìjíríà kí gbogbo wọn kí wọ́n lọ wá bí wọ́n ṣe máa ṣiṣẹ́ lákọlákọ kí ààbò lè jókòó re kóhun ó tó kó níjọba tọrọ òun ò fẹ́ jẹ́ òǹkùnà òun ò fẹ́ jẹ́ failure bóun ó bá kú ní orí àpèrè àṣẹ yìí o wọ́n ní tí ọ sọ fáwọn security chiefs ń jò ní ńgbà tí Fẹ́mi Adésínà ó wàá fi kún ó ní kẹsì máa wò ó ẹ̀yìn tí ń ṣe á ní àhín ó ti ṣe wọ́n lólè èdè ibì kan rí Sri Lanka ní àpò orílẹ̀-èdè ọ̀hún fódìdí ọdún méjìdín ní ọgbọ̀n twenty eight years ó ní àfi kojú ìgbésùmọ̀mí àti ètò ààbò tó dojú bolẹ̀ bó ṣe mẹ́nu bàálẹ̀ hmm. kan ó ní à tó ìyàtọ̀ jẹ wọ́n làlúrí fíàgàn fíàgàn ọdún mẹ́tàdín méjìdín ní ọgbọ̀n ó ní ọjọ́ kan nìṣòro ń sì dópin ńgbà ọwọ́ tẹ ẹ́ láàlú ti ń bẹ nídìí tí ọ̀dà yìí wọ́n mójú ẹ̀ wọ́n fi iná òfin tójú aláṣẹ jùbọ̀ mi gbóná lẹ́yìn yẹn àwọn lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ ẹni bí tó darapọ̀ mọ́ èrònú bọ́ọ̀sì àwọn tó kù wọ́n jẹ́ kí wọ́n jó pàlóńgò wájú òfin lè to ààbò ló bá gbéra ló sì bẹ̀rẹ̀ sí í já síre ní Sri Lanka bó sì ṣe wọ́n ní Sri Lanka bẹ́ẹ̀ náà ni ó ṣẹlẹ̀ Nàìjíríà mo sọ fún yín o bí ààrẹ ò bá fi kú ònípò pẹ̀lú oṣù mẹ́tàdínlógún tó kù yìí ẹ rí i pé ọkàn gbogbo wọn ti balẹ̀ kò ní sí ogún mi ò tẹ̀lé ìròyìn ẹ̀ ń pe okay now nígbà mm-hmm. wọn wà parí ìfọ̀rọ̀wánilẹ́nuwò atọ́kùn ètò ní ṣé n tẹ́ ń sọ yìí ní ìsìn ẹ fẹ́ jẹ́ kọ́mọ Nàìjíríà ó mú kí wọ́n dì mọ́wọ́ wípé á padà bí yín o pé oṣù mẹ́tàdínlógún ni àá ah, kò sí tí ò possible okay. nothing is impossible okay, ìròyìn yẹn pé English. ok nínú ìwé ìròyìn ti The Nation ni wọ́n ti mú ìròyìn ilé ìwà ọ̀ gbangba ìta iná ni wọ́n sì kọ́ sí wọ́n ní owó tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Muhammadu Buhari tó ń gbà padà lọ́dọ̀ àwọn èèyàn tó jí owó òlú gbé wọ́n ti ń lò ó ní ìlò tí ó ta wọ ọmọ Nàìjíríà lọ́rùn kódà àwọn iṣẹ́ kànjàkànjàn bíi ká máa fún ọmọ iléèwé ló ń jẹun school feeding program àti àtúnṣe àwọn ojú òpópónà bíi ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ èkó wá sílùú ìbàdàn kánò sí àbújá àtàwọn ojú ọ̀nà míì ìní wọn lò sí ta ní sọ̀rọ̀ náà jáde ẹni tí í ṣe alákòóso fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà abubakar malami ló sọ̀rọ̀ náà jáde o wípé káwọn ẹlẹ́nu màrímàsọ wọn tó máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri ló jẹ́ kí ìjọba bóde báyìí láti ṣe àlàyé o pé àwọn owó yìí kò sọnù bọ́wọ́ ìjọba ṣe ń tẹ̀ ni wọ́n fi ń gbọ́ bùkátà àwọn nǹkan gidi bọ́wọ́ ìjọba ṣe ń jẹ́ tí wọ́n ń gbà padà ni wọ́n tún ń ná lérí àwọn nǹkan tí yóò wúlò fọmọ Nàìjíríà mínísítà ló sọ wípé ojú ọ̀nà máa sọ̀sẹ̀ Èkó wá sílùú Ìbàdàn Kano sí Àbújá àti àwọn afárá kọ̀ọ̀kan bíi afárá odò Niger wọ́n ní ọ̀mẹ́mẹ́ o tí wọ́n lò fún ó tún sọ ọ́ pé gbogbo rọ̀tìrọ̀tì èyí tí àwọn tó ti ṣàkóso ìjọba tí wọ́n ti rọ́lulẹ̀ fún Nàìjíríà ìní ìṣàkóso ìjọba Buhari ní ń palẹ̀ rẹ̀ mọ́ ọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó lè mú kí ayọ̀ dẹrùn fọmọ Nàìjíríà ó ń bẹ nínú àwọn nǹkan tí ìṣàkóso yìí tí wọ́n ti dáwọ́lé láti máa ná àwọn owó yìí sí Màlàmí lórí rédíò kan ní ìlú Kánò ní ti sọ̀rọ̀ lánàá òde yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn owó èyí tí wọ́n jí gbé yìí ó ní ààrẹ wa Muhammadu Buhari ó ti ń gbìyànjú láti rí dájú pé ẹlòmíì ò tún rí owó ìjágbé jígbé mọ́ kódà àwọn òṣìṣẹ́ tọ́jú òṣìṣẹ́ ọba ti ìwà àbàjẹ́ tí wọ́n bá sí i mọ́ wọn ní ọwọ́ wọn ni àwọn gangan wọ́n tún ń jó làǹbà ni ọwọ́ akókó parí rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn owó wọ̀nyí táwọn èèyàn tí wọ́n ń fẹnu kùn pé níbo ni wọ́n kó owó yìí sí ó ní bẹ́ẹ̀ bá béèrè ìjọba ò rí sọ gbogbo àwọn nǹkan amáyédẹrùn léè tẹ́ ẹ̀ rí ní gbòòrò ayé báyìí àtàwọn ojú ọ̀nà léè tí ìjọba tó gùn lé ti ń ṣe áwò owó ní e jẹ kò ní í jàgbàdo àwọn owó tí ìjọba ń gbà padà yìí ní ń lò kódà npower ń bẹ́ẹ̀ àti fífún àwọn ọmọléèwé ní oúnjẹ Malami ló sọ gbogbo ẹ o inú The Nation ni wọ́n sì kọ́ sí láàárọ̀ yìí. àrògbá yes ẹ jẹ́ àka ìròyìn òun gbèsè dé ojú ìwé kejì punch ni wọ́n sì kọ́ sí gbèsè nàìjíríà wà ní o ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ nàìjíríà ti ń dètè àti yá gbèsè míì owó tí wọ́n yá twelve trillion naira trillion méjìlá náírà ní tọ́ntọ́n tọ́ntọ́n bí wọ́n bá wá jàn mọ́ èyí tí mẹ́lẹ̀ ńgbà tí ọba ìdọ̀dún ti eh, ọdún twenty twenty three gbèsè wa ní nàìjíríà yóò ti wọ àádọ́ta tírílíọ̀nù náírà o ìjọba àpapọ̀ nàìjíríà ni wọ́n tún ti ń ya bátà ní ètò láti lọ rèé yá owó míì láti fi gbọ́ bùkátà lù lọ́tẹ̀ yìí owó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ yá tírílíọ̀nù méjìlá náírà ni o wọ́n ní pẹ̀lú àwọn gbèsè abẹ́lé lọ́lọ́kan ọ̀jọ̀ kan tá a jẹ fápẹ́rẹ́ àti jẹ tírílíọ̀nù méjìdín ó lé bẹ́jẹ́bẹ́jẹ́ twenty eight point seven five trillion naira èyí tá a jẹ síta lóde ìta lọ́hùn àbàtẹ̀ twenty one point four seven trillion naira ẹ wá jàmọ́ èyí tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ yìí bí ó ṣe já sí òun náà ní àádọ́ta tírílíọ̀nù náírà ẹ wá fẹ́ mọ̀ bó ṣe jẹ́ àti bí ó ti tún jẹ́ ẹ lọ sójú ìwé keje punch àmọ́ kí n tó kú ò lórí eléyìí o ẹ̀gbọ́n tí mọ̀gálù sọ ni ẹni tó ti fi ìgbà kan jẹ́ igbákejì gómìnà báńkì àgbà nàìjíríà former deputy governor fún Central Bank of Nigeria ẹni tó tún ti gbé àpótí ìbò póun fẹ́ ṣe ààrẹ nílẹ̀ yìí Kingsley Mọ̀gálù ó ti bẹnu àtẹ́lu mímọ́ yáwó nílànà àbáàdì tí nàìjíríà ń yáwó bí àfiṣe yìí o Mọ̀gálù ní a. Ah, ìyàwó nílànà sọnù yìí hmm. owó sọnù tá ń yá kiri yìí yóò padà má bùkùdé tí ó sì ṣàkóbá fún ọrọ̀ ajé nàìjíríà ó ní mo fi gbogbo ẹnu mi bẹnu àtẹ́ lomi máa yáwó bí àṣàṣì látọ̀dọ̀ ìjọba àpapọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ní ẹ máa kọ́lẹ̀ o láńlẹ́yìn ó kọ babó ń baba òun náà ní ọ̀rọ̀ owó yíyá yìí ojú ìwé kejì ìwé ìròyìn punch fún òní. ọ̀dà ẹ tún gba eléyìí nínú ọ̀rọ̀ àgbọ̀fẹ̀ kọ́gbọ́n tí wọ́n fi há kọ̀rọ̀ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí wọ́n ní arákùnrin kan tí wọ́n pè ní Kamaldeen tí ọmọ tún ẹ̀rọ alágbèéká ẹ̀rọ GSM ti máa bá àwọn èèyàn tún ṣe wọ́n ní ní ọgbà one point five million eyín mílíọ̀nù kan àtààbọ̀ náírà gẹ́gẹ́ bí owó láti tú ọmọkùnrin kan ọmọ ọdún mẹ́sàn-án tó jí gbé tó jí gbé pamọ́ ọgbà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ nípínlẹ̀ Nasarawa wọ́n lọ jẹ́wọ́ ni o níwájú òfin nígbà tí ọwọ́ tẹ̀ ẹ́ wọ́n ní ṣùgbọ́n nígbà tí ó máa ṣàlàyé ó ní one point five million naira èyí tó ń gbà yìí ní tó ń lò fún ni pé òun fẹ́ fẹ ojú bísínẹ́sì òun ni kí bísínẹ́sì òun lè bá a gbòòrò sí i ló fẹ́ hmm. láwọn wa ní hmm, ẹ máa wọ́ ọmọ ènìyàn hmm. pé ọ̀pọ̀ ẹnìkan lẹ́kún kí wọ́n lè bá a mọ̀ rẹ́rìn-ín ẹ̀rọjú ayé Nàìjíríà ó deep Ah, ó fẹ́ ta iyọ̀ yẹ̀pẹ̀ nù eh. yóò sì gbowó òkúta bẹ́ẹ̀ni odi odip àbọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. gbogbo igi ló ń bá ṣe ṣídà o fellowship of disciple gospel church international amúlòkọ àkàrán ìbàdàn ló ń pe gbogbo ènìyàn síbi ìsọjí alágbára ńlá òpin ọdún pẹ̀lú àwẹ̀ èmi ó sì àṣeyọrí twenty twenty one àkòrí fún tọdún yìí ṣùgbọ́n nísinsìnyí olúwa ìwọ ni bàbá wa kí ló dé tọmọ ọba ń jẹun bí ẹrú kí ló dé tálásọ ń wà kísà kí ló dé tí ẹlẹ́ran ń jẹ gógó nítorí àmọ́ bàbá ní bàbá ṣùgbọ́n nísinsìnyí olúwa ìwọ ni bàbá wa wednesday twenty nine thursday thirty ní ìsọjí ní déédéé agogo márùn-ún ìrọ̀lẹ́ ìránṣẹ́ ọlọ́run bánábà ọ̀làdìpúpọ̀ pẹ̀lú ọ̀pọ̀ ikọ̀ àti ìríjú ọlọ́run lọ́kànjọ̀kan ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó fellowship of disciples gospel church amúlòpọ̀ àkànlá ìbàdàn prophet doctor, factor ọlábàmíjì oyèsọlá òyìnbó ọmọọba jésù yóò máa gba gbogbo ènìyàn lálejò agogo mẹ́jọ lè sí crossover night ní ọ̀ndì thirty one ọjọ́ tó gbẹ̀yìn lọ́dún twenty twenty one tí gbogbo ènìyàn yóò sì máa gba kọ́kọ́rọ́ àṣeyọrí fún ọdún tuntun gbogbo ènìyàn ẹ má ṣaláì wá wọ́n ti ń ṣe lálàyé sétígbọ́ àwọn èèyàn wípé obìnrin takuntakun ni ọ̀nàrẹ́bù tolúlọpẹ́ àkàndé sádípẹ̀ ẹni tó ń sojú ẹkùn ìdìbò olúyọ̀lé nílẹ̀ ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè nàìjíríà ó ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà pẹ̀lú ẹ̀rọ amúnáwá transformer bíi mẹ́tàlélógún tó pín àti àwọn bọ́ọ̀ bíi mọ́kànlélógún gbogbo nǹkan wọ̀nyí ó wáyé láàrin oṣù mọ́kànlá péré ọjọ́ kẹta oṣù kínní sí ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2021 ló fi wáyé o àwọn èèyàn sì ń jẹ́rìí sí wípé ọ̀nrẹ́bù Tolúlọpẹ́ Àkàndé Sádípẹ̀ ó ti fakọyọ àti wípé kò sí agbègbè kankan tí wọ́n náwó lọ́wọ́ ara wọn kí wọ́n tó máa tanná ládùúgbò kó wa wọn bákan náà àwọn èèyàn wọn ń jẹ̀gbádùn omi ẹ̀rọ pẹ̀lú ìrọ̀rùn lára àwọn agbègbè pẹ̀lú àwọn adarí ń bẹ̀ nínú wọn láti rí oore ló pé ìsàlẹ̀ àfà ilé ṣéwù Alhaji Adébísí Daoud òní adarí ń bẹ̀ sanyo àgbámú àjọfẹ́ ìbò community Alhaji Shuaib afolabi Ajínde community pastor Ẹ̀gbẹ́dà Àtúbà community arákùnrin Hamidu Adédèjì Lámolo crane Odòọ̀nà community arákùnrin Fẹ́mi Ọ̀ládélé orí àpáta estate Odòọ̀nà eléwé ọ̀gbẹ́ni Àgbájé Ìgìàdùbí Kọ́lájúà Greek community arákùnrin Títílolú Bankole Christ High School Ìyálọ́jà Àbàdàn Unity Estate Ìdíayùnrẹ́ Honourable James àti Seco community Alhaji Ganiyu Iyọ̀ lákòótán wọ́n tún tọ́ka sí àgbékalẹ̀ sọ́lá bọ́ọ̀ tó wà ní ààfin baálẹ̀ olómi nílẹ̀ Ìbàdàn àtàwọn ìpèsè bọ́ọ̀ bíi ogún mi níye lábẹ́ wọ́ọ̀dù bíi mẹ́wàá níjọba àbílẹ̀ Olúyọ̀lé Alhaji Dauda Adébísí aka Olúọmọ ti ilẹ̀ olómi òun ló ṣàgbéjáde gbogbo nǹkan wọ̀nyí sétígbọ̀ aráàlú. my dear bá mi gbé e náà gbé kiri wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. àṣé ah, wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni tọkọ-tìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé. wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state email wọn freshbite two two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine o oh two nine four four six o oh o oh seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day. ó fara mọ́ ọ́ lára. Ọlá Memorial Miracle Camp ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun kájọ pàdé níwájú Ọlọ́run Jọ́sẹ̀ Ẹ̀yọ̀ Babalọ́lá nínú ìpàdé àdúrà ọlọ́dọọdún ni ìyẹn cross over cross over twenty twenty one àti ìfàmì òróró yàn láti wọnú ọdún tuntun falala Sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six December yìí ló máa bẹ̀rẹ̀ títí di Saturday ọjọ́ kìíní oṣù kìíní January four twenty twenty two yóò mọ wáyé lówùrọ̀ àti ìṣòro lójoojúmọ́ máa bọ̀ wá fún ìgbàlá ọkàn kó o sì tún ní ìpín nínú agbára bíi ti gbani lásìkò ìpàdé àdúrà yìí ilé agbára Ayọ̀ Babalọ́lá ìkejì arákejì yóò di ṣíṣí fún gbàkẹ́ta tuntun. bẹ́ẹ̀ gẹ́gẹ́ lodò omi àdúrà ayọ̀ babalọlá yóò di ṣíṣí lẹ̀. àwọn olórin ẹ̀mí bíi evangelist bísí aláwìyé àlùkò arambada tóye tolúwa adélẹ́gàn olúwa lóni bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ni yóò mọ forin jíṣẹ́ mi. àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè lolúwa yóò máa lò. pastor friday andansi assistant camp coordinator prophet sam olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì ajínrere gbogbo ògbó ìjọ csc lágbàáyé wá gba àdúrà gba ìbùkún agbára ìrékọjá wọdún tuntun o. ọ̀rọ̀ rẹ pastor so ọládélé president csc worldwide pastor eo ọ̀dẹ́jọ́bí general superintendent CAC worldwide. àdúrà ìrántí ọdún kan bàbá wa bàbá bàbá wa Alhaji olóyè Adéníran Hamzat Ọlátúbọ̀sún yóò wáyé nílé rẹ̀ tó wà ní nọ́mbà one Dàpọ̀ Adéníran Street ológun ẹ̀rú ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 tá wà yìí ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ bàbá wa àkànbí ọmọ olódò kan òtéréré ọmọ olódò kan ọ̀tàràrà odò tó sàn wéréke odò tó ń sàn wèrèké onípele wọn ò gbọ́dọ̀ bù mu bẹ́ẹ̀ sì ni alábàjá wọn ò gbọ́dọ̀ bù wẹ́ńbẹ̀ ògèdègèdè onísọ̀bọ̀rọ̀ ni wọn ò mu omi odò náà gbẹ sanre o bàbá wa abiyamọ tòótọ́ àwọn ọmọ àtọmọ ọmọ ni wọ́n ń ṣèlédè lẹ́yìn rẹ̀. tọ́ èyí tó ṣẹ́kù ajá balẹ̀ fún ti òórọ̀ yìí ṣe ìlànà iṣẹ́ agbófinró Mm. òun náà ni pé ibi gbogbo làwọn ti lè náwó gànyàn tó bá ti rúfin ní wọ́n fi lọ rèé mú àna gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Imo Rochas Okorocha tí wọ́n sì lè lápá mú lásìkò tí ìsìn lọ mm-hmm. lọ́wọ́ ní ṣọ́ọ̀ṣì ìjọ Anglican ti wá ní irú àṣàkáṣà àìfinipe ní ata ìfihàn pé ìyàwó rèé tí mara òkú sábà ń tẹ́wọ̀ ha ẹni tí í ṣe bíṣọ̀bù àgbà fún Anglican ẹkùn bẹ́ẹ̀ ó ní lóòkọ ìjọ Anglican ni òun sọ ọ̀rọ̀ yìí sí gbòòrò ayé pé bó tiẹ̀ jẹ́ pé àwọn fara mọ́ kí agbófinró ó mú ẹnikẹ́ni tó bá ti tàpá sófin ìlú àmọ́ láti á máa tàbùkù ìjọ Ọlọ́run máa mẹ́gbin lọ ìjọ Ọlọ́run lásìkò tí ìsìn ń lọ lọ́wọ́ láti á máa mú ẹni tẹ́ ẹ fúnra sí tẹ́ ẹ sì wọ níwọ̀kúwọ̀kú nínú ìsìn ah, ó ní eléyìí jẹ́ ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run àti àwọn ènìyàn tó jẹ́ olùjọ́sìn nírúfẹ́ ilé ìjọsìn bẹ́ẹ̀ ó ní ẹ wo eléyìí ẹ jẹ́ abojú inú wò ó kí gbogbo àgbàlú àtàwọn tó mọ̀ nípa bó ti tọ́ kí wọ́n fojú sùnùkùn wo ọ̀rọ̀ sùnùkùn yìí sọ́ọ́tọ́ bẹ́ẹ̀ ìjọ Anglican ti sọ̀rọ̀ sókè lórí mímú tí wọ́n mú Uche Nwozu àwọn agbófinró òwojú Uche tí wọ́n fi ra Uche kó ní inú ìjọ St Peter's Anglican Church ti ń bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Imo ìròyìn yẹn ń pé ok now ṣe rí ní ojú ìwé kọkànlá ìwé ìròyìn punch tí mo sì ń kà lọ́wọ́lọ́wọ́ yìí a rí ìròyìn àwọn ọmọ sọta yabo ibi wọn ti ń ṣe ìpàdé gbogbogbò ẹgbẹ́ PDP ní Zamfara oko gbọ́nyin oko oko ní ilé gbogbo wọn kú ah, ah. wọ́n ba ọkọ̀ jẹ́ níbàkúbà ó ọ̀rọ̀ di ẹni orí yọ òdìlé àwọn ìgárá ọmọ ojú iná kan tí wọ́n dira ogun náà ni wọ́n yabo ibùdó tí wọ́n ti ń ṣe congress ẹgbẹ́ people's democratic party pdp ẹkùn ti zamfara ìwé ìròyìn punch tí mò ń kà ló kóhun tẹ́mi ń ka ìjọ o wọ́n nígbà àwọn tọ́ọ̀gì tá à ń wí ìdè ibùdó wọ́n ní wọ́n kọ́kọ́ fi lúlù wọ́n fi tún ti àwọn èèyàn tí wọ́n jókòó pàdé wọ́n fi tún ti wọn ṣe wọ́n ní àlùmọ́lẹ̀ mọ̀nà lémọ́ ní wọ́n fọ̀rọ̀ ẹlòmíì ṣe kí wọ́n tó wá kó òkò bóde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìjànmọ́ àwọn èèyàn bí ó wù ti bà wọ́n wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ PDP tí wọ́n fara ṣèṣe kọjá àfẹnuròyìn nínú kọ́ngírẹ́sì ọ̀hún ò ló ń kà àwọn tó mèrè sá lórí kọyọ wọ́n ní gbà tí àwọn èèyàn ò ṣírò tí wọ́n bàjẹ́ wọ́n ní rádaràda ní wọ́n fa kánópì ya mọ́ wọn lórí gbogbo àwọn ìjókòó tí wọ́n fi jókòó ní kán nìkan kú kan gbogbo àwọn nǹkan ìdìbò tí wọ́n fẹ́ fi ṣe kọ́ngírẹ́sì wọ́n ba gbogbo ẹ̀jẹ̀ fàyà dandan àtàwọn ọkọ̀ tí wọ́n pààkì kalẹ̀ àbọ̀ lọ́lọ́kọ̀ gbèdélé wọ́n ní ẹ wò ó kódà ńgbà tó yá tó tún di àwọn fẹ́ juná sáwọn dúkìá tí ń làwọn tó mèrè sá yà tètè gbàgìrì lé ìròyìn yẹn pé ó mà ṣe ó mà tún a ṣe báyìí o ojú ìwé kọkànlá ìwé ìròyìn punch. àwọn ìròyìn tí ó dùn mọ́yànnú ó kù nínú ìwé làárọ̀ tí ò ní níbẹ̀ náà láti gbọ́ pé àwọn kànáńkùrí agbébọn wọ́n pa obìnrin tó lọ jantirẹrẹ ní Zamfara wọ́n sì gbé àwọn bíi mẹ́rìnléníọgbọ̀n wọ́n gbé wọn sá lọ títí di àkókò tá a wà yìí bákan náà wọ́n ní ọkọ̀ kan tó ọkọ̀ akérò ńṣe ni ọ̀rárí wọnú kànáà ní Èkó kọ́nà ọ̀bẹ Elédùmarè bá ní kò rí ẹ̀ ṣé wàá rí níbi tí a ti ń ṣe carnival ní ọjọ́ ajé àná ní ìjọba àbílẹ̀ odò ọ̀tìn ní àdúgbò ìgbàyè ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ kan ti wáyé tí ó sì mú ẹ̀mí ọmọkùnrin kan lọ níbẹ̀ wọn la pé carnival ni wọ́n ń ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ wọn kó tó di pé ìjà bẹ́ẹ̀lẹ̀ lè ṣùbà takò sí mọ́ wọn lọ lánàá yìí àná tí í ṣe ọjọ́ ajé òun wọ́n ní ẹni orí kó lọ́ọ́ dilé ni òun nígbà tí àwọn igun méjì tí wọ́n gbé pẹrẹgì kaná nítorí kíni <clears throat> wọ́n ní kò sẹ́ni tó lè ṣàlàyé àmọ́ ẹnìkan tó ọ̀rọ̀ sojú rẹ̀ ìlọ́ba oníròyìn sọ̀rọ̀ tó ní à wọ́n ní a sọ pé ẹni tí ń fún wọn ní orin bẹ̀ èèyàn tí ń tẹ orin ìyá síkírá ní jó lọ́wọ́ fún wọn DJ wọ́n ní orin tí ń lò kọ̀ bá kò gbé ni tí ń bóde ńbẹ̀ eh. pé ó sì bí àwọn igun kan lọ́wọ́ lọ́fàá o tí wọ́n fi fa ìbínú yọ lọ́ba di pé wọ́n kó kùmọ̀ àdá ọ̀bẹ àti àwọn nǹkan burúkú míì jáde níbẹ̀ pẹ̀lú gbogbo ntọ́wá bẹ́lẹ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá wọn ti sọ pé ní ni làwọn gbọ́ páwọn kan gbé pẹ́rẹ́gì kaná ṣùgbọ́n àwa mọ̀ iye èèyàn tó fi ẹ̀mí rẹ̀ kẹ́n hmm. lánàá òde yìí. Hmm. ẹnìkan tí ó ṣojú nàìjíríà sórílẹ̀‐èdè Côte d'Ivoire lásìkò ètò òṣèlú ẹlẹ́ẹ̀kejì Second Republic tá a ṣe lọ ambassador Dennis Okume Okume ti sísọ lójú eégún ọ̀rọ̀ ìtàn tó ṣẹlẹ̀ láti máa bọ Nàìjíríà pàápàá lágbo òṣèlú àti ìṣèjọba ó ní ìjẹ́ ẹ̀yìn jẹ́ mọ̀ pé ọ̀pọ̀ èèyàn ò mọ̀ pé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n jẹ́ ọ̀gágun General Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn ni wọ́n sin Alhaji Shehu Shagari tí wọ́n dìbò yàn fún lùgbà náà bí ààrẹ àwọn ni wọ́n sin gbẹ́rẹ́ ìpàkọ́ pé àwọn èèyàn ń gbìyànjú wọ́n ń tún ète jọ láti fi ìbọn àti kakí jájọba gbà lọ́ọ̀rẹ́ kó tó di pé wọ́n búra fún ọ o kó tó di ìjọ inauguration ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé Shehu Shagari náà ni ààrẹ alágbádá fẹ́tò òṣèlú ìjọba ilé tá a ṣe tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà náà lọ́hùn lẹ́yìn ìgbà tó jáwé olúborí ìbò ní ètò ìdìbò ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún 1979 tí wọ́n sì múra láti dìbò fún láti búra fún kó tó a di pé Olúṣẹ́gun Ọbásanjọ́ kọ ẹ̀písítẹ́ẹ̀lì kan sí Ṣàgàrí pé Ṣàgàrí máa sùn hmm. máa nà gẹ̀rẹ̀ wọ́n hmm. bẹ̀rẹ̀ o hmm. ète ń lọ lọ́wọ́ láti. síbẹ̀síbẹ̀ ète kúkú wáyé. again ète kúkú wáyé. kàbíyèsí olódùmarè ní nineteen eighty three kàbíyèsí olódùmarè december thirty one ọdún kọ̀ọ̀la ọdún tuntun kọ̀ọ̀la ni. Uh lè tèmi kú. ndíwọ̀ rè. àbẹ̀wọ̀kọ yìí <laughs> àdúpẹ́. àdúpẹ́. ẹ̀yin lórí ti eré ìdárayá àwọn super eagles wa wọ́n ti sọ àlàyé ọ̀rọ̀ látẹnu austin igoevan wípé ah kò sí kàbàkàbà kankan fún wa pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù kí agbábọ́ọ̀lù tí wọ́n bá gbé kọ́ àlójú o ní afcon twenty twenty one yìí kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ èyíkéyìí tó bá kojú wa lè lù lálùbọ́lẹ̀ ni wọ́n sọ̀rọ̀ pẹ̀lú confido inú ìwé ìròyìn ti eh, eh, ìwé ìròyìn Nigerian Tribune eh, tíìmù ẹ kí ni tíìmù rẹ gbá lẹ́yìn àná. àwa wo láti ẹ̀ play yìí. Ah, ah, òde irọ́ mò ń tó gbé mò ń tó oh, oh. gbé mò ń wò mò ń wò mò ń tó gbé ni ni mo fi bí ọ pé àwa wo láti ẹ̀ play. Newcastle lọ bá tíìmù ẹ play. Newcastle kí wàá la wàá gbá. ètò ah, kí ló gbá lójú oorun nígbà tó ń tó ń tó gbé kí ló gbá lójú Manchester United wọ́n gbá one one tíìmù mi tíìmù mi gbìyànjú. ẹ gbọ́ wa wà tíìmù mi gbìyànjú. ṣùgbọ́n orí òpó nǹkan bọ̀rùn dúró. kábíyèsí. àwọn èèyàn dẹran yíyí mọ́ ọ lọ bí wọ́n ṣe wọlé báyìí ni wọ́n di ẹran yíyí mọ́ máa yù lọ́wọ́ láwọn tí wọ́n wà ní position number nineteen lórí league table. kí làwa sì wà yìí àwa máa yìn. sẹ́bìn ni ẹ̀yin ẹ̀yin ní kàṣù gbogbo bí ẹ bá wẹ̀ mọ́ gbọ́ ẹ̀yin fi àbá kékeré gba ńlá njọ́ mi ẹ jẹ àjẹkún ìyá o torí Man U ni tíìmù mi tọkàntọkàn ṣe tíìmù mi nù ayé láti hmm. àwọn èèyàn ń dà ọ́ láàmú lórí ẹ̀rọ ayélujára nísìn wọ́n sọ pé Báyọ̀ ọ̀sẹ̀lérí hmm. kan lánàá àwọn ò tí ì gbọ́. Hmm. ẹ jẹ́ abẹ fún ti bó láṣẹ wọ́n ní sẹ́ yọ ọ́ tẹ̀síwájú lónìí bẹ́ẹ̀ ni ń bẹ lónìí o. a ní káwọn èèyàn ó sinmi fóònù àmọ́ ní ti New Year celebration a Rubicon ṣe new year celebration by popular demand ni o àwọn èèyàn ò jẹ́ kí a gbádùn ní Fresh FM àti ní KS lánàá wọ́n ní àwọn táwọn ò ráàyè wò ó àwọn tó wá wò ó ní àwọn fẹ́ sọ fáwọn míì kí wọ́n wá wò ó àwọn wá ní káyé ojú òní àwọn ah. láti jẹ́ kí logistics ó tún lè táìtì ju ti tẹ́lẹ̀ lọ a ní ẹjẹ́ àfẹ́lẹ̀ the celebration ẹnìkan ti sọ fún ọ ní oníkà you see now that you are stressed up. yes <laughs> eh, eh. mo mo yes. kẹ́yìn yẹn gan náà kẹ́ lọ sinmi ẹ lọ sinmi. <laughs> àdókòwé so ẹ ẹ fetí ẹ fetí léde ẹ tẹ́tí lè kó fún ìkéde lórí àdéhìtì uh, tá a bá mú fẹ́ lẹ́yìn. ẹ kú ojúmọ́. ẹ kú ojúmọ́. Ah, alẹ́ ni yáyá ah, pé. àwọn ni àwọn ni. alẹ́ ni yáyá. ẹ̀yin ni eh? ẹ̀yin ni. láti ṣẹ́yìn. ok. bọ́dá báyọ̀. ṣá mọ ìpínlẹ̀ ṣe pé máa yù ní torí pé mo rí pẹ́ tí ń rú jẹ́jẹ́ díẹ̀. ẹ sọ pé. mo rí pẹ́ tí ń rú jẹ́jẹ́ díẹ̀ àwọn máa máa ń rù ni. máa máa ń rù. <laughs> tani bẹ lókè téńté tábìlì bọ̀dá lẹ́nu yáyá. Ah, ah. ipò kẹta lèmi wá Chelsea lèmi ọjọ́ òun mo wá sọ fún yín pé mọ yù lèmi ọ̀dà ọ̀dà nígbà òun lájọ sọ ibo la dúró sí jọ sọ. kẹsẹ̀ tó tún lè sọjọ alẹ́ ni yáyá lọ. Chelsea lèmi ń ṣe láti kéèké ibò kẹta la sì wà báyìí. àti inú oyún. bẹ́ẹ̀ ni ọ̀dà ẹ̀ mà káàrọ̀ ẹ̀ mà káàrọ̀ ẹ̀ káàbọ̀. àti o àti ògbólé tẹ fresh fm o àti tẹ̀mí o àtọ̀dún ọdún yẹn àtúnṣe mi. ẹ dákun kọ lẹ́tọ̀ọ́ kọ́ mi èèyàn máa mú ọmọ èèyàn kọ lẹ́tọ̀ọ́ kọ́ mi èèyàn máa yọ ọmọ kọlẹ́tọ̀ kọ́mi èèyàn kó mọ fìyà jọ ọmọ làkejì kó rò pẹ́lẹ́ mi jọ làwọn. ẹ lọ sòsè. ẹ lọ ẹ lọ straight. kọ́mi ìdílé látàmúlòkọ wọn náà wọ uh, chọ́ọ̀chì lọ́mú yàn ọlọ́run ọba ò fẹ́ rú nǹkan báyìí. ọ̀dà ok. kò fẹ́ o ẹ jẹ́ ká ṣe dáadáa o ẹ wo ètò ààbò bí ẹ bá wà ó dọwọ́ ọlọ́run ó dọwọ́ èèyàn. ọ̀dà ẹ ṣeun. ẹ ṣeun. Hmm. hello. ah ohun mọ̀ ń dún fíntífíntín ni. hello. ah hello. hello. tọ́. àrẹ àpèdè gbàyè. ẹ gbàyè o. lóbi kan báyọ̀. faith bò ní. ẹ ẹ àlàáfíà ni adúpẹ́. àdọ́pẹ́. a ṣe rí lórí ọ̀rọ̀ yíyáwó náà ni tí ìbá ṣe wípé corruption ti ó ti fi bà nàìjíríà jẹ́ hmm. débi wípé ibi yáwó náà náà dúró sí ṣé tòótọ́ gan náà ṣe ìyáwó ibo náà ti ń jà gan ìgbà wo náà ń dá padà kí náà fi ń sí ìjọba náà wà transparent náà fún wa láti lè gbàgbọ́ sínú wọn ọjọ́ tó kù yìí orò tó ń tún jẹ́ǹkà yóò káṣọ gbẹ o ẹ̀sẹ̀ sáré lórí ètò ààbò ọlọ́run àdá àbòbò wa o. ẹ àdúpẹ́ o. hello. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. ọ̀rọ̀ lórí òṣèlú tí òkú tó tẹ̀. sá. hello nípa tolúyọ̀lé. kí ló ṣẹlẹ̀. gbogbo nǹkan tí yóò kà ní ìròyìn òfò gé ni gbogbo ẹni pọ̀ jù òfò gé ni olúyọ̀lé kò sórí pọ̀ sí ọkọ̀ tolúyọ̀lé rárá wọ́n ní ó ti ọkọ̀ ẹ̀kú ìdí ọkọ̀ rárá ń bẹ̀. ok noted. noted náà ni ẹ já dìde. ó ti tó dìde yes yòókù dín ní ọ̀la. àbọ̀bọ̀ bó o dẹ́ndẹ́. a pàdé lórí dẹ́ndẹ́ ọ̀rọ̀ lágbo mọ́kànlá kò dájú ẹ mọ̀ ṣe ti ọ̀dà o mínísítà kẹ́ wá ṣe tó burú ju ti ọ̀dà lọ bẹ́ẹ̀ mi ṣe é wí fún yín èmi ò ní ṣe tó kọ́ bàbá tèmi jẹ́ o. ẹ̀sìn rántí pé ti ọ̀dà tó bu ju ti ọ̀dà lọ aló ti ṣàlàyé ẹ̀ fún yín mm. láìmọye ìgbà mo dúpẹ́